nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin bíi láàrin bíi ibi tí mo rì sí bíbà yìí sí òkú ọ̀dọ́ mẹ́ta ẹ̀yà lálẹ́lẹ̀ ìkílẹ̀ ń wò ẹ̀yà lálẹ́lẹ̀ ìkílẹ̀ ń ṣe ah irú ẹ̀ṣẹ̀ wo làbá ṣe lédùá ó dẹ̀ ṣàánú ṣàánú ah kílà ah ojú mi kọ́ ló máa rí eléyìí máa dé lọ́dọ̀ kábíyèsí sì máa dà fún un. ọkọ mi. èmi rèé o. bá a délé lọ lọ́hùn bá wa ṣe léyìí. tó mo dúpẹ́ mo dúpẹ́ lọ ọlọ́run kódà wọn ló ti gbé kúrò lé ìyá àbíyè wọn ló ti gbé délé wo mi àsìkò ilé wa mọ̀ pé ìyàkú ìyàkú ni o wà kókó adé tí ń bẹ lọ́ọ̀ tí ń bá ti gbé dọ́dọ̀ rẹ̀ wọ́n pè kí wọ́n bá ń pa kí wọ́n bá ń ròmọ̀là gbóná fún wo ọjà màlà ní ọ̀rọ̀ fìn. ó dáa bẹ́ẹ̀ kódà kò ní ríro pé òun ò ní ìyá láyé mọ́. kò lè ríro ọ̀ya bá ń bẹ̀rù. àmọ́ èmi ò ní lè bá yín lọ báyìí eh? yóò dìjọ́ ọ̀fà lọ́mọ kí n tó bá yín débẹ̀. Ah, ìjọ ọ̀fà lọ́mọ náà dà ọ̀dà bá ń gbé kó tẹ̀ sí mi. kódà gbogbo wa láàyà gèlè débẹ̀. ọ̀yà gbé kó sí mi ó ṣe. ẹ máa gbọ́ o ṣé bí n tẹ́ ẹ sọ fún mi iṣẹ́ tẹ́ ẹ rán sí mi ni pé ó ti gbọ́mọ wálé látọ̀dọ̀ ìyá àbíyè bóun ló tún ṣe wá jẹ́ bóun ló ṣe jẹ́ tí gbogbo ẹ̀ fi dà báyìí. bóun ní í ṣe máa jẹ tẹ́lẹ̀ bóun ní í ṣe máa jẹ tẹ́lẹ̀ ṣé bí n tẹ́ ẹ sọ fún mi ni pé ẹ ti gbé wálé látọ̀dọ̀ ìyá àbíyè bó ti délé. a ti gbé wálé mo tí máa ṣe lọ́dọ̀ ìyá àbíyè náà ló ṣe ń gbàgbé délé àbí sọmọ tuntun jà kan pàfàjẹ́ ni. àyìnkẹ́ wá dà àyìnkẹ́ dà. ẹ wá ń béèrè àyìnkẹ́ dà àyìnkẹ́ dà àbí kẹ́ ẹ béèrè pé ìyá àbíkú dà. ìyá àbíkú. èmi ò sì lárò òfò tí n tún ṣàṣe dànù mọ́. ìyá àbíkú. ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ ló sọ. ọ̀dà Ah, eh, eh, inú ilé kọ́ la fi sí ni. Eh. mo ti wọlé wò rí inú ilé. gbọ́ ó wà nínú ilé ṣé bá a jọ fínú ilé tàbí bọ́ ọ̀tọ̀ kò tó wá ní sínú ilé. ẹ ti ah. ṣe sùúrù. ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù ṣé bẹ́ẹ̀ sì rotele dùà ṣé yóò hun obìnrin náà kó mọ báàbí kú ni ẹ ti ṣe sùúrù. sẹ́nu gbòlúgi ọjọ́ òjẹ́ ọlábọ̀dé ta la wọn. má jẹ́ kọ́ ọlọ́run òdì tiẹ̀ o ìkúlẹ̀ kẹsẹ̀ rè. Ah. ọlábọ̀dé ọlábọ̀dé ò ṣe mo dúpẹ́ alọ́mọ ìyá mi dà ọmọ ìyá mi dà ọmọ ìyá yìí wà nule ọmọ wà nulẹ̀ ọmọ nulẹ̀ ni ọmọ ìyá yìí wà nulẹ̀. ọmọ ìyá mi tó ọmọ ìyá tèmi ò sí nulẹ̀ o ọmọ ìyá mi ò sí nulẹ̀ ah, ah. mo sì fún ọ ládìí ẹ̀sìn o sì fi bọ̀rí. wá wo ọlọ́bí ò ní gbà kọ́ ará àdúgbò ẹ gbà mí o fún ọlọ́mọ ìyá mi o ibò ẹ̀wà ará àdúgbò ẹ wọ́ mi ni. Àyíká ìyá mi. Àyíká ìyá mi. Mo rọ ọmọ mi. Mo jẹ́ ọ̀dà ń gbò lọ ṣe lé ìdá ọdún mélòó lé wèrè mo bí ọ ni o àbí ìdúná sọ wá lè fẹ́ ààrẹ dìdàkudà ah, mo sì bẹ̀wọ̀ ọlọ́run o mo ní wọn bẹ lọ́run ojú ẹkún mo ní wọn bẹ lọ́run wàhálà dóko dóko dóko ọkọ mi. dókun. irú ìwà burúkú wo lọ wá mú tí ẹ bá ṣe bàbá ọlọ́dẹ lọ́ba rí ọba yìí ẹ dákun kí làbá máa wí ọba wa lọ síra rẹ léṣe fún kínní. ìyá mi kí ni àǹfààní ojú tá a la sílẹ̀ tá a fi ni bá ti fi mí sílẹ̀ kó jẹ́ ìrà ríra bí akọ ajá kí ni mo ń ṣe láyé ìyá mi lẹ́yọ ìkúnlẹ̀ mẹ́jọ ìkúnlẹ̀ mẹ́jọ mi rí kankan gbé lọ́nu wọn. wọ́n ní ẹ mọ́ ọmọ sọ̀rọ̀ burúkú lẹ́nu. ibi tí mo darúgbó dé yìí tí mo dàgbà dé yìí. wọ́n panu ẹ mẹ́jọ àgbàwo lọ́dà irú irú arúgbó èwo ni irú rẹ. síásáàgì rẹ ládàá kọ́ mọ́sọ jẹ ni àbíké wa lẹ́jọ́ tó ń rò ilé ọlọ́run èṣù àti pé ìwọ ọmọ yóò dájú ni ó torí bẹ́ẹ̀ bá sọ̀ dájú kó o sì pé ọ fẹ́ lọ para rẹ fún kínni bó ṣe wà yìí dákun tó o bá fẹ́ bímọ ta ni ó pè é ò lè bí ngbà tí èsì pé báyà pé sábìkú ah, èyí fábìkú yóò yan alábìkú náà ìyá alábìkú àmọ́dá alábìyè wàá wò tí wọ́n bá wá ọmọ rúyà tí mo jẹ lórí rẹ ni mélòó lọmọ ngbà tẹ́gbọ́n mi gbé ojú lé fún mi tẹ́gbọ́n mi kú mo wá rí ọ títí tí ó dásìkò kí n máa jèrè rẹ ọ wá ní ikú lọ́wọ́ àtọ́ ọ̀fẹ́ dájú mi mm-hmm. dúró náà ta lọ fẹ́ kọ́ gbẹ̀yìn mi kí wàá láǹfààní wàhálà tí mo ṣe ọlọ́run má jẹ́ yàn sàṣedànù sẹ́ ìfẹ́rù rẹ o. bàbá wa ara rìnrà kí ni kémi ó ṣe àfi kémi ó rí kémi náà sọnù ọ gbọ́dọ̀ ra rìnrà ẹ <laughs> eh, dúró náà àbíkú ẹ wá gbà mí àbíkú lọ sọ ní bàbá rà ìwọ tó jẹ pé bó bó ṣe bá mi kú ìtọ bá tó bàbá mi yé ní ìsìn ta ni ó mú ọ sí ta ni ó mú ọ sí ọ̀dà ńgbà tó bá wá fẹ́ kó ṣera rẹ létí sọ́tọ̀ wá fẹ́mi gan gbádùn ṣé mo wá lé lálàáfíà dákun ọkọ mi eh, ìyá mi ẹ̀sán gbé aró ògbójò aró òde ògbólúkẹ́ òjò rọ̀ kí n gbẹ́gbọ̀n mi tàdí régé tètè ti parí ìlú tí ń lọ ní ọba ti àtìgbà náà mo ti ń finú takùn pé èyí ṣiṣẹ́ yìí lẹ̀ fún ọ. wọ́n sì ní ń fọ lẹ́gbàá lọ́la kì í jẹ́gbà ó níyì ilé ọ̀jẹ̀ sọ fún ọ láti jẹ́ ó níjọ́ ó níye ọjọ́ tí mo ti rẹ́ sí àyín o ilé ọjọ́ ọjọ́ ni mo fẹ́ sọ fún ọ sọ gbọ́ ilé ọlọ ní ìsìn. abẹnugọngọ orí. oògùn nu wọn bọ gbà láwọ dúdú ni ní ti oògùn tí ó kà ọ nídìí wọn bá ti di pé ìwà àti ẹfẹ sun ọmọ tẹfẹ ṣe sìndógbà tẹfẹ ṣàlàfíbọ lọọ bá sọmọdì kò sẹ́ni mo ṣe rí tó tí ò ṣiṣẹ́ fún. ẹlẹ́dàá mi tẹ́kì tèmi ní òrí bẹ́ẹ̀ o. ìnìmí ni ọmọ fojú àná wò kú béèyàn bá fojú àná wò kú ẹ bọ́rọ̀ bọ́ la sọ. ìnìmí ni kí n parí iṣẹ́ kí n gbé fún ọ torí àìlárẹ̀mọ ìyàgbà ẹranko ń lé ní bọ̀kọ̀ yí ọmọ ọdẹ. kábíyèsí bàbá. sọ gbọ́ yóò mọ yọ lẹ́nu torí mo rí i pé òun fojú kan wò mí pé. ẹni agbójú okùn ní ọ̀jẹ̀ ni àgbà èmi ò tiẹ̀ wò yí pé mo lè èmi ò gbójú fífò tó ń bẹ lórí <laughs> ni ogán ti wípé elédùnmarè fún un ta ló ronú sí oníṣègùn pọ lọjà rẹ rẹ. babaláwo ń bẹ mhm. adáhunṣe ń bẹ mhm. oníṣègùn ń bẹ awòsùn ṣe nǹkan ń bẹ adáhunṣe làwa yìí torí àgbégbá àṣègùn kalẹ̀ ẹni ìyá nǹkan bá ń jẹ ni làwa máa ń pè jẹ sànú ẹ̀. bá a ṣe ń sọ̀rọ̀ yín nísìnyí bá mọ̀tẹ́kùn bá yọjú tàbẹ́kùn ni lẹ́sẹ̀kẹsẹ̀ bá a bá fẹ́ pòórá pòórá mhm. àbí béèyàn bá sì lóògùn kò lè mọ pákìnnì ń olórí ẹran àbí n tó fi mọ̀ àwọn awọ́mọ wa kó oògùn lọ́dọ̀ ọ̀tí àní níbi tó oògùn ń bẹ lọ́wọ́ àwọn bàbá mi dé wọ́n sì tó máa so oògùn abíwẹ́rẹ́ fẹ́ràn kù. ọyọ lẹ́nu ìgbà tí wọn bá wá ṣe fẹ́ràn kù tí ọ̀rọ̀ ọmọ bí èwo làwọn ọmọ tó padà rí pàjẹ́ níjọ́ tí èèyàn bá ti pàyẹ́ ẹran bí ìgbà pé èèyàn bí ìgbà pé ọjẹ àjẹrun nù n táwọn bàbá mi fi máa ń sọnù wọ́n sì ní àwùtán tó yẹ pé tí wọ́n bá wo nǹkan báyìí mhm. wọ́n sì ti rí wípé ah ẹran yìí kò tí ì bímọ rí mhm. wọ́n bá sì rọ àpò mọ́ nǹkan wọ́n lọ rè gbé ibi títí kọjá mhm. tó bá yìí jẹ́ ó ti kó lóyún kó bímọ tó gbọ́ sọ wá rí bó ti wà yìí ó wo wájú mi ni àìsàn ń ṣe mí. àfẹni ọlọ́run bá wò sàn gbogbo ayé náà lọ́ọ́ da láàárẹ̀. bọ́ọ̀ bá wo lọ́wọ́ mi ni àsìkò yìí ó bu àyà kódà bẹ́ẹ̀ yẹn bá wo sàkún ó buhari òun rè ìkìlọ̀ ń bẹ́ẹ̀ bó ṣe ń wo ń o bọ́ bá jẹ́ pọ̀ ọlọ́ọ̀rìn àjò kan tọ́ ọ báyìí gbọ́ pé ìyàwó rẹ bímọ báyìí mm-hmm. ẹlẹ́lẹ́ bí atẹ́gùn ni kọ́ ọmọ bọ́. ẹ tí n bá wàá gbọ́ yín yé dáadáa mm-hmm. ẹni kìíní kí n mú lọ sọ́dọ̀ àwọn sọ̀nà kí wọ́n bá rán ẹ láwọ̀ dúdú kí wọ́n fi sọ̀rọ̀ ń dè mm-hmm. kí n wá dè mọ́ọ̀dì níjọ́ tí n bá fẹ́ jin ìyàwó mi tí Elédùà bá sì ti ṣe hàn sí kì í yọ kúrò nídìí ẹ níjọ́ tí àyíkẹ́ báyìí sọ fún mi pé baálé mi rìn rí kinní ìnìmọ́ hmm. kò sẹ́ni tó lè bẹ̀ mí lọ́wọ́ ìrìn àjò hmm. ah, ìwà ní jókòó tí kì í máa sọ kì í máa kẹ́ ẹ lójú kì í máa kẹ́ ẹ nímú hmm. tí n bá sì ti gbọ́ wọ́n ẹ̀ wọ́n ẹ̀ tí wọ́n ń pé ọlábọ̀dé òkú ẹ̀wọ̀n ọmọ o kí n tó dá wọn lóhùn ọ̀dọ̀ yín ní n bọ̀ ah, ọ̀dọ̀ yín mò ń bọ̀ eh, tí n bá wá dé kí ló tó kù tí a ṣe. bọ́ kódà dọ́kẹ́jì tó bímọ ọ̀hún ni wọ́n parí àdó ah, Elédùmarè. àdóhùn òjò ní báyìí lọ ńlá fi sí lọ́rùn bíi kele. ta ni ń pààyàn o. elédùà náà ni. lẹ́yìn ọlọ́run kò sẹ́ni ó pa. kí n bá parí rẹ̀ tí mo fi sí lọ́rùn o. kódà kí n ó gbébọn kí ọmọ yẹn sí. bínú ògo rẹ̀. bẹ́ẹ̀ni. àìlárẹ̀ mọ́ ọ̀yà ogun lé mi bọ̀kọ̀ ọdẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìwọ náà ń bínú ògo rẹ tí jẹ́ kó o bímọ hmm. kí o gbébọn kí ọmọ rẹ̀ sí láàbá yìí yóò sì agbára ayé tó o bá ti fi sọ́rùn rẹ̀ mm. kèrègbè tọ́fọ́ ti dẹ̀yìn lẹ́yìn odò. tá a bá ti dekele mọ́ lọ́rùn mm. á já sí pé àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ti dẹ̀yìn lẹ́yìn rẹ̀ nu. abẹ́rẹ́ tọkàn ni ó dẹ̀yìn lẹ́yìn àti ohun sọ. bàbá mo dúpẹ́. ìwọ mọ̀ lába ntì. ẹ ẹ ṣeun. mi tó fẹ́ dẹ̀gbú lọ. ẹ tún ṣe wàá wú lọ. ọwọ́ dẹ ṣe tẹ ìyá ọ̀jẹ̀ bá a ṣe ń wọṣọ́ là ń wọ̀ bá ikú mi ni ìgbọ́n mi ni aládùkẹ́rẹ́bùtù àlùkẹ́rẹ́bùtù aládùkẹ́rẹ́bùtù aládùkẹ́rẹ́bùtù. lẹ́nu tí sọ fún wa pé ká máa fọ̀dọ̀ ọ̀run ìṣeré mọ́. alárìn alárìn alárìn alárìn alárìn alárìn alárìn alárìn alárìn alárìn. àníkẹ́ àníkẹ́ ẹ mélòó ni mo ti sọ fún ọ pé ò gbọ́dọ̀ fàdó ọmọ òun sí ẹ àbí mi ìwí fún ọ ṣé mi ìwí fún ọ ẹ òjò òjò sọmọ èké nìwọ ni E, ẹnu rẹ pẹlẹbẹ bi bi bi bi lẹ́bẹ̀ẹ́ olórí bíi ara ń roni wọ́n ẹ sọ mí dán lórí burúkú o ẹ lẹ́yìn o ẹ̀wẹ̀ ṣé mi ó jẹ́ gbọ́ mọ́ mi. kí sọ fún kí sọ fún sọ ń bá mi ó mọ ní nǹkan kan tí ń gbé mi nínú. bíi pé mo fẹ́ bi yín ní ìbéèrè kan tí kò fi gbogbo ara yé mi. ó ń kọ olókun àlà arọ́jú bó ba kó ọmọ olókun ẹ̀ ṣe béèrè lọ́wọ́ mi ìyá ẹ dúró bàbá ẹ dúró wọ́n tún wọ́n ṣùpù ẹ fàtìró ò tún fapá jánu ṣé olówó ẹlẹ́sẹ̀ méjì ni nígbà táwa méjèèjì ń bẹ ń kalẹ̀ béèrè. ó dà bàbá mi ohun tí ń gbé mi lọ́kàn ni pé ẹ wo bí mo ṣe tó bí mo ṣe dàgbà tó yìí bàbá wa ń ròde iyùn pẹ̀lú ìyá mi ni o ẹ wàá mú mi sáàrin ìyá mi ó wà wájú ẹ mú mi sáàrin ẹ̀yin ó wàá dún ẹ̀yìn ah, kò yé mi mo lè dá jáde ẹrù ọba mi. <laughs> àṣà alátagbà má máa gbèrú o àṣà alátagbà máa máa gbé dúró jáyé àgbà ó tí wọ́n fi ń pè mí o àṣà alátagbà ọmọ gbé dúró jáyé hmm, ọ̀rọ̀ tó béèrè ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni àmọ́ tọ́ka bá ṣáájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tágbòjò la ń wọ́ rúbọ̀ lẹ́yìn ta ni ó fi wọ̀ sí lọ́mọ ìgbẹ́jù níjù nígbà tí kìnìún olóòlà jù tọ́ bá wà níwájú tọ́mọ ọmọ rẹ̀ sáàrin àmọ̀tẹ́kùn àbàwọ̀ fífi pátápátá àjọmọ̀jẹ egun tí ń bọ̀ lẹ́yìn. iyún ah, ẹyin o. <laughs> ọwọ́ akú dàdàngọ́ ní dùgbòlugi ajá tí yóò pò wọ́n gbọmọ ẹ̀kún láàrin wọn yóò yẹ. só ah. ti wá tán náà nù. ìyá mi asámọ bàbá mi ò fi gbogbo ara yé mi bóyá ẹ̀yin ò lè ṣàlàyé tí ó yé mi dáadáa àbí bò. sọ rọrọ tí bàbá rẹ sọ hàn ọ̀rọ̀ tó nítumọ̀ púpọ̀ ni ìtumọ̀ rẹ̀ pọ̀ ọ̀rọ̀ yìí sì mú mi rántí hmm, Àyánṣọlá ọmọ onílù àlùlà abojú ìlú bíi tákàdá abojú omele bíi sẹ́sẹ́ ẹ̀fún sọ́ọ́rí tó bá ti gbé gángan rẹ̀ tó gbé dání báyìí yóò mọ wíké bọ́dẹ̀ bá rò ṣẹ́ bọ́dẹ̀ bá rò yà ìwọ bá pẹ̀lú ìfẹ́ nìkan kan jẹ́. ẹ wo aṣámọ tọkọtaya yín ò kú yé mi. yóò yí ọ. kí ló wá ṣẹlẹ̀. ìyá mi. kélé yìí ni. kélé ọrùn rẹ kí ló ṣe kí ló dé. ìyá mi ìgbà wo ni wọn ò yọkú lọ́rùn mi ó ti ṣe mí bíi kí n yọkú ó ti sún mi. tó yọ kíni ngbọ bá wù ọ ni ngbọ bá wù ọkọ yọ lọyọ wà wọn dáadáa ń tí irun wọn bá kù tó ṣe jalajala wálẹ̀ báyìí ngbọ bá wù wọn wọn pé tó ìyá mi bàbá mi wọn fẹ́ gé o wọn sì gé. ngbọ bá wù mí ẹyà mi ti wù. lọ́wọ́ kẹ́tì ẹgbàmílọ́mọ ó ti ayé àmọ́ yọnu ngbọ bá wù mí èmi ni wọ́n bọ̀ yọ jẹ́ ntí ẹ̀ bọ́ tẹ̀ mọ́ hàn jẹ́ tọ̀ mọ́ ọlọ́run kọ́ sọ̀kalẹ̀ dáadáa. ìbá ilé pé ń gbọ́dọ̀ wù mí bọ́bá wù ọ̀kẹ́ ìwé mi ah. ṣé bí ló sì sùn lọ́rùn rẹ̀ onígbà tó yọ dà bẹ́ẹ̀ kí ni ṣe ọ́ ah, bí bá náà wà ni ah, ngbọ̀ bá wù èmi ngbọ̀ bá wù èmi kọ́ ọ yọ ìwọ bọ̀ ọjọ́ kú o. kẹlẹ yìí ń lọ ẹ lára mi ni. kí ló ní í ṣe lára rẹ. ń lọ ẹ lára mi ni. ó parí dójàyé ọbọ̀rọ̀ jẹ kíní ń lé ọ̀rẹ́ lára rẹ bó ṣe ń wo kíní yìí ìmọ̀ tó jẹ́ kó orí ó fà máa yàn ni gbogbo àwọn èèyàn tọjọ́ tàbí ó tún súnmọ́ yàn wọ́n dọ̀rẹ́ èèyàn mm. ó lọ́rẹ̀ tó pọ̀ ni mm. kíní ń jẹ́ bẹ́ẹ̀ kódà tó o bá mọ bó ṣe rí lọ́rùn rẹ ni èèwọ̀ ni o tó o bá wò tó o bá mọ bó ṣe rí lọ́rùn rẹ ni o mọ̀ pé tó nǹkan ló so márùn kódà àwọn èèyàn ó túbọ̀ máa nífẹ̀ẹ́ rẹ sí ni. Mm ìyá mi òun èso ọmọdé òun èso ọmọdé o kele èmi ò yọ o èmi ò yọ. má yọ ó dà. bòmí má yọ má yọ tó bá tásìkò tó yọ wọn sọ fún ọ èmi fúnra mi gan ó ti yé mi ọ̀rọ̀ rẹ ti yé mi fúnra mi gan ni wọ́n pọ̀ tí wọ́n pè é dúrójà yé wá yọ kínní yìí. ẹ̀yin lẹ́tù sọ fún mi. ẹ̀yin sọ fún ọ ẹ̀yin sọ fún ọ borí pé o ti múra kankan ju bó ṣe yẹ lọ. ó dà ẹ̀yin sọ fún ọ ṣé bí mo fi lọ yín. tẹ̀mọ́rùn jẹ́ wá sálẹ̀ báyìí tó o bá mọ orin tí mò ń mọ kọ fún ọ ńgbà tí tá a ṣẹ̀ṣẹ̀ sókè ní ìmọ̀ ọlọ́run dúró dà ayé mi ẹ̀sùn òkèlè dúró dà ayé mi ẹ̀sùn òkèlè dúró dà ayé mi tọmọ tó tó èmi gbogbo àwọn tẹ́ ń bá gbé ọlọ́dà báyìí wọ́n máa ń sùn ọ ni ẹnìkan máa pẹ́ ọkọ mi yọ̀dà pọ̀ bá ń romọlà bá ń romọlà. ilé romọlà èmi ń jáde o. ọ̀ ń jáde ọ̀dọ̀ ọkọ mi ọ̀dọ̀ ọkọ mi má dá o ọ̀kárí ọkọ mi dúró dàáyé mi ẹ̀sùn òkèlè dúró dàáyé mi ẹ̀sùn ẹ̀wọ́mọ mi. ọmọ ìfẹ́ bọ̀rọ̀ jẹ́ o ẹ̀dá kan fẹ́ ba nǹkan jẹ́ o ṣé kìí ṣe pé àwọn olórí ibú kan wọ́n ti jókòó kọ́rọ̀ wọn fẹ́ ba ti ń jẹ́ wọn wà nígbà èmi yóò tó ìrìn mi mú ni wọn tó náà ìmí mú ni ta ló kò bá. ẹṣin ọba ò jẹ́ kó pẹ́. àṣẹ àṣẹ. ìdílé àwọn arógundádé tẹ ẹran wa lọ adébẹ̀ àfiṣe ọba jẹ́ arógundádé gan tó jẹ́ lórí ẹbí ní ìdílé náà bí ó máa yé wa pé ká ní sùúrù wípé ọ̀rọ̀ oyè náà ló ń ró gùdùgùdù nínú ìdílé àwọn àbíọ̀dún. bẹ́ẹ̀ni kábíyèsí mo wá jẹ́ yé arógundádé olórí ẹbí ọlọ́mọ nílé ọmọ ràìbá tálágbà tó bá bá wọn lé sìnkún lọ́wọ́ rẹ̀ ọba yóò sì tọrẹ sí ìdá ẹni tó jó lórí ẹbí wọn ìyẹn arógundádé tẹnu ò bá kálé wọn àwa sọ fún wọn àwọn olóyè á dá sí i á sì mọ ọmọ òye jáde. kí ló dé gbẹ́rin wo gbẹ́rin èwo ń ti ṣòkòtò bàbá rẹ lọ wọ̀wọ́ ẹ̀sùn ọ̀tún ẹ̀wẹ̀ èsè oyè ilé rẹ lọ jẹ wọ̀nrànwọ̀nràn bí àgbà ìtakúrò ẹ̀sìn tẹ̀yìn bọ̀ ọmọ ọlọ́jà méjì ó fi kan pọnmọ ó fi kan wọ́lẹ̀ gẹ́rẹ́gẹ́ dágìrì ọ̀nà ti dámọ lóòró òye ilé bàbá rẹ lọ jẹ ọ̀tún àwọn nù èsè òye àsìpá ó sì á kàn ọ́ èmi yín la jọ sìnkú àná ẹni tí ó sìnkú ènìyàn mọ̀jú ọ̀la bẹ́ẹ̀ lò ní ó sì sìnkú ẹlòmíì ẹ tẹ́lẹ̀ ń pa ẹ tẹ́lẹ̀ ń pa kò é yọjú sí kọ̀ọ̀kan yín kọ̀ọ̀kan yín kábíyèsí ẹ dákun ẹ dábọ̀ ẹ fi yèdè nu èmi náà sọ fún wọn wọn è gbọ́ ni ṣùgbọ́n ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ kí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́ ìwò. ìní báwọn arìnrìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ ẹ dákun ẹ mọ́ pamọ́ pọ̀ wọn kábíyèsí. ìkan náà ni yín. ìyá tó bí ṣòkòtò ló bẹ́ wù òun náà ló bá gbádà kankan náà ni gbogbo yín yìí àmọ́ mò ń paláṣẹ ní wákàtí ọwọ́ yìí kò gún yín kò sí nǹkan kan tó kàn yín bẹ́ẹ̀ ọ̀run ọ̀sọ̀kalẹ̀ lé àṣìpá ilé wọn ló mọ́ ilẹ̀ ó dòkè lé àṣìpá ilé wọn ló mọ́ òfurufú ó dìbì pèpéle ilé àṣìpá ilé wọn ló mọ́ ẹ fi wọ́n lẹ̀ ọmọ tí ẹ bá ti nawọ́ ẹ̀ sókè lójú ìdílé pé ní ọjà sípa. Ni ọ̀jẹ́. ọ̀rọ̀ kì í tóbi kí ọlọ́rọ̀ kó má lè. bí dààmú bá pọ̀ lápọ̀ jù ìgbà wo lónítọ̀hún ò ní ṣìwì tàbí tí ò ní ṣọ̀rọ̀ sọ aṣáára àwọn tí ò rẹwà tó mi lóbìnrin tí wọn ò sì gbórí wọn lódò lọ́wẹ̀ wọn ò sì mú wọn lọlé adáhunṣe wọ́n sì lọ́kọ gidi bíi ìbídùn ìbídùn ibidu hmm. tó ṣe pé ọ̀wàtàwátà tí ń wà ń tara eyín tó tayọ ẹnu àgbákò ẹnu ni ọmọkọ rẹ̀ ọlálérè ọmọ bó ti rẹwà tó tó dàbí egbin ha àbí èsè ìbídùn ṣé ṣé orí mi ò fẹ́ burú. ó ti sún mi ó sún mi. ọ̀rọ̀ elédùn ọ̀wà rí bó o ṣe rò ó ọ̀gbọ́n táwọn àgbàbọ̀ tán pò wọ́n ní wáyé ní ìṣẹ́bọ ìṣẹ́bọ ní sóògùn bá a ṣe wáyé páàrí láàrin ẹni ó làárọ̀ kọ́ lọ́lọ́sàn kì í sì sẹ́ni ó lọ́sàn ló ní ìyálẹ̀ta bẹ́ẹ̀ ni ẹni ó ní ìyálẹ̀ta kọ́ ló lálẹ́ o àdúrà mọ̀ làá mọ̀ gbà torí ọmọ jẹ àtàyọ̀ kádàrà hmm. àdúrà làá gbà ká má sáré kọjá kádàrà tọrọ ẹni ó kọjá kádàrà ni yóò kó rẹ̀ sínú pààyàn kékeré ayé ni kẹlẹ́dùmarè ò gbàdúrà wa kígbà tí wọ́n mọ̀ fò rú. ńgbà mo wá kíwó tó wòró mọ́lẹ̀ tí mò ń mo fẹ́ ṣe kí mo fẹ́ àrò wọ́n ní bá lẹ́sẹ̀ tó gún lọ́wọ́ à ń fìdí kalẹ̀ ni èmi ti fìdí mi kalẹ̀ mo gbogbo mo dá gbogbo mo jẹ́ mọ́ ọ lọlé ìyá àgbà mo dágbére fúngbà mo jáde ń orí ìyá mi láàárọ̀ kó bá ń kí àwọn ọmọ rẹ̀ o tí bá tún bọ̀ níbà wọn mú nǹkan wá. Ayíǹde. Ah, ah. àmọ̀kẹ́ àmọ̀kẹ́ mọ̀kẹ́. bó ló dà. Ah, èmi bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn onígbèsè mi lọ́hùn ni. ìyún náà dà. ọ̀nẹ̀ ìwọ ńkọ́. ọ̀dọ̀ rẹ gan mò ń lọ. ọ̀dọ̀ mi gangan kà sí nǹkan. ọyọ́ rẹ̀ ìyàwó rẹ̀ náà ni yóò já ayé tèmi. Mm, sọ lẹ́lòmíì ni. Ah, ah. ń gbọ́ ń gbọ́rọ̀ rẹ. Ah, ó yẹ kó ti yọ ṣé n ti bẹ lọ́rùn rẹ̀ kò sí ọ́n kàyéfì. ẹ bẹ́ẹ̀mi náà bá bí pé kí ni àgbékọ̀ọ̀rùn rẹ yìí ìgbà náà ojú rẹ ò wá bákan bákan mo sì rí i pé kò tẹ́ lọ́rùn àmọ́ bí n bá tí yún mo yún tí mo yún n tí a mọ̀ sọ fún mi ni pé kí n sì ní sùúrù òjò ń pọ̀rọ̀ ọ́ bọ̀ lẹ́yìn kè ìyá tóun ó ṣàlàyé fún mi. àmọ́ wọn ní ìsọmọdé ó yẹ kó mọ̀ pé ọmọ tó bá pè ní ikú mọ́lú ikú ló má kí lé wọn lọ. ọmọ tí bàbá tí ìyá rẹ̀ bá sì ń bẹnu oyún rẹ̀ tí bàbá rẹ̀ bá ikú òun náà pè ń gbé sàbí àbí kọ́ pé bàbá rẹ̀ sá. bọ́ bá ti wá ń pọ̀ mọ́ dúró jayé àbí bá ń tálẹ̀ ó yẹ kó mọ̀ pé ikú ayérayé òun ló ń tì. sórí àmọ̀kẹ́ látijọ́ yìí níṣẹ́ ló dàbí ẹni pọ́n fọ̀rá bòun lójú báyìí so wá rọ̀rọ̀ tó sọ fún mi níṣẹ́ lójú mi là wà yìí. Ah! Ah! àmọ̀kẹ́. Ah! àmúwọ̀ inú ìsọmọdé dákun bó ni wọn náà ṣe mọ fẹ́ èèyàn tó ọ̀ ní ṣèwádìí rẹ̀ délédélé hmm. bó ti wà ẹlẹ́ẹ̀kẹsàn-án ló tó dúró. irọ́ ni o. kódà báwọn ẹlòmíì ò bá tún pè wọn máa pè lájá bá ń talẹ̀ ọkọ ya ẹlòmíì àmọ́ pé má lọ mọ́ dákun dóná àtìgbà tẹ́ ẹ ti fẹ́ra yín ṣé ẹ tí ì mọ mú ojú ajé kò ní sọ ni. n tí mo sọ fún mi ni pé kí n ní sùúrù kó di ijó alẹ́ ìbálẹ̀. ẹ. àwọn alẹ́ ìbálẹ̀ àwọn alẹ́ ìbálẹ̀ tí ń sìn tẹnu mọ́ èmi náà sì wá wò sàkún ọ̀rọ̀ yìí. mo wò pé n téèyàn ò bá jẹ pẹ́pẹ́pẹ́ àìmọ̀ kanjú jẹ ibi téèyàn ò bá fi sùn lálẹ́ àìmọ̀ fi gbolẹ̀ lọ́sàn-án. wo yàtọ̀ sí gbẹ́kúdè tí ń bẹ lọ́rùn rẹ̀ <laughs> ó ń dèdí rẹ̀ ó tó yìí. ọkọ mọ́sọ̀gùn lò. Ah, ara fún mi náà. Ah, káàbọ̀ dúró jayé. àmọ́ ká mọ̀ kì mí tó o fi lálẹ̀ tó o fi wọlẹ̀ tó o fi sùn bẹ̀ mọ̀ la lórí rẹ̀ kì mí mọ́. bó ah. bá pé omi ni ó ṣẹja jiná wọ́n mọ̀ pé rọ́ọ̀nì ní ìwọ àmọ̀kẹ́ lọ́wọ́ péjọpọ̀ lẹ́ sọ̀rọ̀ mi ni wọ́n fẹ́ nu òṣì lọ́ fi ń bà mí jẹ́ kiri láàrin ìlú yìí bó ṣe wá bà mí jẹ́ kiri àwọn alálẹ̀ ìlú yìí yóò bá ọ̀jẹ̀ kan wo ẹlẹ́dàá mi ò dáa fún ọ. dúró jayé ọ̀rẹ́ mi. Ayinde ah, dúró jayé dúró jayé. ènìyàn mà tán o ọ̀rẹ́ rẹ ló ṣe ẹ́ báwọn. Ah! bàbá dúró kò séèyàn mọ́ o èèyàn wọ́n o ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni ojú bá ní rí ọ̀rẹ́ òdenu aṣẹ̀yìndé ní ọ̀wọ́ pọ̀ mm-hmm. ṣàṣà èèyàn ní fẹ́ni lẹ́yìn tàbá sí ilé ojú bá ní rẹ́ tajá tẹ̀rín ní fẹ́ni lójú ẹni kò sí èèyàn mọ́ ọ tọ́ ọ bá jí láàárọ̀ kùtùkùtù tọ́ ọ wá rí èèyàn tí ń tò lọ gẹ̀rẹ́ gẹ̀rẹ́ gẹ̀rẹ́ tí wọ́n pọ̀ lọ jàǹtì rẹ́rẹ́ kò sí èèyàn nù wọn èrò lásán ni òṣìkà tí ń bẹ láyé ọmọ oníwọ̀n ẹgbẹ̀fà onínúure ò tó nǹkan àtànìgbọ́n ni wọ́n kúnlé ayé dẹnudẹnu hmm. tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó wá ń pẹ̀gẹ̀ wọ ẹ̀gẹ̀ ò pé kó yin ọmá dùn elédùn àti dá ó ti dá àdùn mọ́ oyin wá látàjùlé ọ̀run ni bọ́ bá sì ń pín ipò òṣè ara ni wọ́n máa fi san ṣóǹgbọ́ bí tí nǹkan wọn pẹ̀ gan jù bẹ́ẹ̀ lọ ó débi tó fẹ́ dé. bá mi ó fẹ́ dàbẹ́ ni pé bóyá ọ̀rọ̀ mi ò fẹ́ yé yín o. ẹ ṣe bí gbogbo nǹkan sọ fún yín nìkan ni ó da tàdígún kọ́ ṣé bọ́lá bẹ́ẹ̀ ni àtàdígún ti wọ̀ tàbí jáde láti nífẹ̀ẹ́ ara wa ó sọ̀kọ̀ orúkọ náà nìkan ló mọ tó gbọ́ ìṣe ló gbọ́ mi orí àpẹẹrẹ ń gbà gbẹgbẹ orí mi o ìwọ lórí ti La deta. Yeah, ìyá mi. mi, ah, Ìyá mi, ah, èmi mo wá ṣe tẹ́ ẹ pé n kú <laughs> mi, má fẹ́ tó ń ṣe ilẹ̀ torí pé mo ti so oúnjẹ tán. Oh, Ẹsẹ̀ mi ò yá mi. Ah, ní ọkọ mi, káàbọ̀ káàtàárọ̀ o. ṣe dáadáa ni bẹ́ẹ̀ sì ti dúró. kí n wá dáná ẹ wá lọ ẹ ń ṣe wàhálà ẹ pẹ́ ń dáná fún mi. ẹrú tòótọ́ kọ ẹrú àníyàn ni. àdúrà mi ni sẹ́lẹ̀dùà pé kò bí sun. kò bí wálẹ̀. àṣẹ o. kò ní ṣe elédò níjó ṣe kódà ẹlẹ́dàá bàbá mi tó sẹ̀mí sínú ilé yóò níjó ṣe. ó ní mi ò ní jẹ́ n fi àbíkú sẹ́lẹ̀. Ah, ah, eh. ẹ wo elédò ò ní jẹ́ kí n jí lóòrọ̀ kí n máa wá fi àbíkú kí n fi ṣàyà kí n máa sọ̀fọ̀ àyà. ọ̀gùn ni ó mọ̀ gùrọ̀ ni ṣé o gàdà gidi ọtí àgbààgbà ni. ìyìn mú tí o ìyìn sì mú gùrọ̀ ìyìn mú kódà ìyìn mú gidi ọtí àgbààgbà ẹ̀yìn gbà pé mo mu kọ̀ọ̀kan ní gbogbo yìí ṣé báwọn àgbàná pòwe wọ́n ní ṣe bí n tó bá ń bẹnu ọlọ́tí lọ́tí ń pa níbà ẹ̀yìn ṣé ń wọ́n alájú mi lẹ̀ hmm. kí tàlùbọ̀ wa kó wọ̀ ń wọ́n alájú mi lẹ̀ wọ́n máa bí ọmọ gbogbo ẹ̀ máa jẹ́ àbíkú nínú ilé mi. ẹ wo ajá ìgbẹ́kọ̀ yìí àbí kí ló ti ń gbókọ̀ tiẹ̀ ẹ wò ìyá mi hmm. ẹ sọ fún kó dìde kó máa wá lọ́sẹ̀dẹ̀ wọn torí èmi o èmi ò lè wá lajú mi lẹ́kítà lùbọ̀ wa kó wọ̀ kó máa wá bí àbíkú lẹ̀ fún mi nínú ilé ah, hmm, ẹlẹ́dàá mi ò fẹ́. Adigun níbo ló wá ti gbọ́ gbogbo tó ń sọ yìí ó sì ṣàánú mi Adigun ṣàánú mi Adigun ṣàánú mi ah. ọkọ mi olówó orí mi eh! èmi kẹ. mo ṣe mi báyìí ìyá mi ẹ̀ mọ́ kó ń rọ́ ẹ̀ mi lẹ̀ kí mo ṣe báwo ìyá mi ẹ̀ da ẹ̀ mọ́ da sí ẹ̀ mọ́ da sí ẹ̀ eh, kí mo ṣe báwo. Ah, ah, ọmọ adigun ọmọ adigun tó ìṣàánú mi. ẹ wo ọ ní ológbò bímọ eh. obìnrin àná ẹkùn ọmọ tẹkùn bàbí nǹkan ẹkùn náà ni ó jọ ẹ wo èmi ò fẹ́. a sì fẹ́ kékeré ní sùúrù iyọ̀ dànù ni. ìyá mi ẹ sọ̀rọ̀ ìyá mi ẹ sọ̀rọ̀ ìyá mi ẹ sọ̀rọ̀ iyọ̀ dànù ni. mo yọ o ọkọ mi mo yọ o fọlọ́run bẹ̀ ọ́ mo yọ o tó bá tásìkò ìwọ fúnra rẹ náà ló yọ kúrò lọ́rùn rẹ̀ sọ gbọ́ mi báwọn má yọ o. wo abánigbé má mọ̀ wá ẹni ọ̀tá ẹni ni o dúró ó sì mọ̀ ọmọ dájú dáadáa wípé kẹ́ẹ̀ máa fẹ́ kú ṣègbè ọ̀rọ̀ kọ́ bá mi lára mu ẹ mo wá ń béèrè lọ́wọ́ ẹ látàárọ̀ tó wá ti ń sunkún bí eléyìí tó ń ṣomi lójú pòròpòrò bíi tòótò ṣó ti dọkọ fún ọ. ẹ ẹ bá mi bí <coughs> tọ́ra wítọ̀ ní pẹ́pẹ́ sí gbogbo àwọn tí wọ́n bá sọ̀rọ̀ ló ti kìje ó tètè bí òní bí kò kò ní gbọ́mọ olórí méjì mo pẹ́ ń tó bí mo sì ní báàbọ̀ kí ni o ti ń ṣe ọ. balẹ̀ balẹ̀ àgbẹ̀. àmì nǹkan olókùn là ń lọ wọn nípa rẹ̀. àdìsá mi ṣèǹṣe pé ṣe lọ ń gbé mi gẹ sí áyán dúró jàre ẹ̀sìn ayan bíi ìdìbò èmi tó yẹ wípé mo wò títí tí pé kí ni mo lè fi ọ́ wé nínú ìgbésí ayé mi nígbà tí mo rò lọ tí mo rò ó mo wá ní fi ọ́ wé òṣùpá tó ọmọ bí òṣùpá ṣe mọ́ ọ ń tàn tó máa tàn kárí ayé ohun tí mo fi ọ́ wé nù àmọ́ nígbà tó wá ṣe díẹ̀ mo rí i pé òṣùpá wọ̀ dúró dayé ò ní wọ̀ lẹ́yìn yẹn mo tún wá ní kí ni mo lè fi ọ́ wé o mo wò títí tí mo wá fi ọ́ wé oòrùn sọ ọmọ yìí pé tó mò ń bá tàn láàárọ̀ àbọ̀sán wọ́n máa ń mọ́lẹ̀ kárí ayé ni bọ́ ọ ti mọ́lẹ̀ kárí ayé mi ni àmọ́ nígbà tó tún wá ṣe díẹ̀ oòrùn náà wọ̀ ọ́ àní dúró jayé ọ̀ọ́ni wọ̀ mo tún wá jókòó mo tún wá rò ó mo wò pé kí mo tún lè fi ọ́ wé mo wá ní fi ọ́ wé omi bá a bá lé ẹni tó bá ní má fẹ́ ọ tó bá mu omi yóò pa lórí mi. àṣẹ bó bá mu omi ọ̀hún tó lóun fẹ́ fi wẹ̀ yóò gbòdì lára rẹ̀. àṣẹ o. lóláyé tí ọ ní ní ṣe tiẹ̀ títí dọjọ́ ayé mi ni. àdìfá mi. yóò dà fún ọ. ó ṣe wọn kọ mi. dúró ayé mi. èmi náà sì bẹ̀rẹ̀ ìyálẹ̀ mi. bẹ́ẹ̀ bá ti fi dá mi lójú wípé kí n mọ ojú lọ báyìí pé bí bá ti bójú wẹ̀yìn báyìí ẹ̀yin ni mò ń rí wípé ìṣẹ̀lẹ̀ wà lẹ́yìn mi bíi ké kí wàá lẹ́gùn mi ń ṣe tó lóun ò fàárọ̀ jù ìyá mi ọkàn mi balẹ̀ ẹ pè fún mi ẹ pè fún mi. ẹ̀yin ẹ wo ìtọ́jú yín ìyá mi ayọ̀ká ìyá mi òun tọ́jú mi tẹ́lẹ̀ tó fẹ́ tọ́jú mi ju bó tó ṣe ń tọ́jú mi lọ ni ṣùgbọ́n mo ní kí n pè ọ́ sákìyèsí kan wá jẹ́ kí n pè ọ́ sákìyèsí kan sọ̀rọ̀ ọmọ dúró ó tún ti wá bá dìsá ńlẹ̀ o kódà gan wọ́n ti jọ lọ sí ọ̀nà oko ó wá ń sọ wípé ìyá yín lòun ó pẹ̀ sí kódà ìyá yín ni ó sùn. Ah! ìyá mi mú wù mí rè sànú mi. ṣé mo ti sọ ṣé mo ti sọ̀rọ̀ tán ni tó ń jara mọ́ gbọ́n tí gbọ́n tí wọ́n sọ fún ọ sórí tí wọn kàn ní kí n sọ fún ọ ní pé tí wọ́n bá sun ìyá yín pẹ́rẹ́ tí hmm? oorun tí wọ́n bá sùn lálẹ́ òní hmm? tẹ́lẹ́dùn àbá fi sáámi sí tó bá fi lóyún ó ti ó ti wọlé nù. orí mi kọ́ nínú mi kọ́ orí mi kọ́. ó ṣe fẹ́rẹ̀ ẹ balẹ̀. sórí ní tí mo fẹ́ sọ fún ẹ ni pé tó bá fi lóyún gbogbo ẹbí bàbá ẹ lọ máa tẹ́wọ́ gbà ìwọ náà wò bó ṣe rí torí gbẹ̀mùgbẹ̀mù tó pọ̀n tọwọ́ tẹsẹ̀ bí ó lẹ̀lẹ̀ àwẹ̀ ó wá sọ yí pé kán mójú kúrò lára ẹ̀ tó bá fi lè lóyún fún ọ̀gbá ni o ṣùgbọ́n sórí tí mo fi ń ṣe gbogbo eléyìí fún ọ ìwọ náà sọ ọmọ bẹ́ẹ̀ fún mi ìjọ kó o mọ ọbọ kó o gbẹlú bọ̀sùn dání kó o gbẹrun ọ̀yà dání wọn ló jẹ́ kí n mọ̀ sọ fòfó yìí fún ọ tó sì mọ̀ pé mi ló ló fòfó. Ah, ìyá mi ṣàánú mi ìyá mi ṣàánú mi kí ni kí n ṣe. àwa mọ tó ṣẹlẹ̀ alátìsí ní màá ti ṣe ara ẹ ó kù sí ẹ lọ́wọ́. alátìsí ẹ̀mẹ́ ni ó máa ti ṣe ara rẹ̀ kò sí wàhálà ń bẹ ìyá mi ẹ gbèlè gbọ́ èmi mo fi ń da yín lójú bẹ́ẹ̀ èmi kí ni burúkú yìí ẹ gbèlè gbọ́ gbogbo bí tẹ́ ẹ̀ràn mi dé wọn ò jẹ̀sẹ̀ kọjá abẹ́ mo wá fi ń da yín lójú wípé n ò nílé mi ti ń rè o bí mo ṣe wà yín wà bí kan fara soko sí ni kó sí òru dúdú níyà láyà wọn kó rí irú wọn wá wọn bá kíní burúkú mi ẹ̀yin yọ lu wọn bíi Ṣàngó ìyá mi. ọmọ tó gbọ́ ni ọkọ. ẹ pẹ fún mi ẹ pẹ fún mi. ẹ lọ sùúrù sí o ẹ fi sùúrù sí o má ọmọ o má ọmọ o yóò gbà. àmì ọgbẹ́ ajá mọ̀ lóòótọ́ ẹ àmọ́ wàhálà tá a ṣe kájá tó wá di yíyan gbẹ́ńkọ́ o. Hmm. kí n máa wá lo ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà ọ̀sẹ̀ kan àbí jù bẹ́ẹ̀ lọ́mọ kan hmm. ní wàhálà. ti ìyá mi àti àyọ̀ká tí wọ́n wá pàdé àpòpọ̀ tí wọ́n ń gbógun tì mí nǹkan o bó la ṣe ṣe. Ah, wàhálà rẹ pọ̀ ah. ọ sì fàyọkálẹ kó máa fàkókò ara rẹ̀ ṣòfò ẹni egun lé kò rọ́jù bó ti ń ra ara yé bẹ́ẹ̀ ni ń ra ara wọn bó bá pẹ́ bóyá bí ìyá mi ti ń pọn àyọ̀ká bó bá rí i pé nǹkan bí ara sí yóò gbé ọ̀já rẹ̀ jùlẹ̀. ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n gbàgbé yín. ọ̀rọ̀ bẹ́ẹ̀. olólùfẹ́ mi gbogbo ìta wa ń sọ látàárọ̀ yìí ṣé o ti ṣetán láti sùn bí lálẹ́ yìí. ọ̀gbọ́n pé wọ́n ń kọ fèrèsé. níbo. ọ̀gbọ́n ta ni wá confidence ẹ̀ ń dà. bóyá bí kọ́. yé wọ́n kú wọ́n wí bẹ́ẹ̀ wọ́n sì bọ́ lórí ikú yín bẹ́ẹ̀. láàrin ẹ̀yin méjèèjì àbọ̀ lórí ikú nìyí ni ìyá yín lẹ bọ́ra yín mọ́. kí ni sí ọ̀nà kí ló wá kiri. èmi tẹ́lẹ̀ wá lé ọkọ mi. abẹ́ẹ̀ máa gbọ́ pọ̀nù amukú mẹ́kọ̀ọ́ àgbàlá ọ̀hún nílò àtọ́ bó bá dọ́kọ̀ fi wẹ̀fọ̀ fún ọjẹ́ kò jọ ọmọ tó mọ̀ tún sí mi tí mo wá nínú ilé ọkọ mi àbí tí mo ẹ méjèèjì ni dákun kí mo wéyìí kí mo wéyìí adé orí ọkọ mi adé orí mi kò lè yọ kò lè yọ bọ́ kalẹ̀ ó ti gbàgbọ́ tó gbẹ kalẹ̀ àwọn sẹ́pẹ̀ fún ọ. ìyàwó olóògùn ìyàwó olóògùn ya ìdè kò sáyé òun fún yíyá yìí lónìí òun nílé ti dé kalẹ̀ jù kó tètè mọ́ ọ lọ ní bẹ́ẹ̀ ni mo sọ ó lọ sọ bó sì rí ó yí wá dára délé sí òsì méjì kó tó so kele mọ́nù bí àgbà náà kì í ó gbọ́ òjò dìde mo ní òjìdẹ. kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ ẹnìṣe ọmọ tí mo lè dánwó náà ọmọ tí mo lè sọ. ọmọ àláyà. kí ni. ẹ ọkàn dín nínú yọ. ìwọ bá ọdẹ èmi ọkọ nínú àbí ọkọ lọkọ dín nínú yọ. ẹ wọn ọ ò lè kẹ́mú nígbà tẹ̀mí kó gbẹ̀tọ̀ fún ẹ̀yin o wọ́n sọ tèmi kí tó lọ bọ́ọ̀bì bọ́ọ̀bì gbọ̀kọ̀gbọ̀kọ̀ alápá eegun ẹlẹ́sẹ̀ tẹ̀lé nàgà àṣègbè nọ́kà bí gbẹ̀gbẹ̀ jù. ẹyin kú sáré mo kú ìyá mi ìyá mi ọmọ mi ọmọ mi ọmọ mi ìyá mi wá àdìsá náà lọ́kọ̀ọ́ ìbẹ̀rù iná iná ìwọ náà bọ̀ yá ipa ọ̀lẹ́ ipa àjọkú ni ìwọ wọ́n pàkọ́ mi ọ̀pọ̀ mi ọ̀pọ̀ mi ọ̀pọ̀ mi mo ní lọ́kọ̀ mi mo ní tó ṣe sọ̀rọ̀ mi ti tẹ̀ nígbà ọlọ́kọ̀ mi ti tẹ̀ nígbà ọlọ́kọ̀ mi ti tẹ̀ àdìsá lórí ìwọ náà mi bọ̀dọ̀ sí wọ́n mọ̀ mi ọ̀sán mo ní ti sẹ̀ fún ọ bí ipa rẹ̀ dìde lẹ́yìn báwo ló dìde ẹ̀yin méjèèjì ẹ ti kú pé ẹ ti kú pé ìwọ fún mi náà wò ná fún mi kí ni sí mo kú. ẹ pa ọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ́ ogún pin owó pẹ́ ogún pin ẹgbẹ́ oró oró bàbá o. ẹyẹ mo rò ọgbọ́n rùn. ẹ máa wà. a ń wà. ẹ máa wà. a ń wà. ẹ máa wà. a ń wà. ẹ máa wà. a ń wà. ẹ máa wà. a ń wà. ẹ máa wà. ẹ máa wà. a ń wà. ẹ máa wà. ẹ máa wà. ajẹ́rẹ́ lò. ẹ rán rẹ̀ dé. jálọ. olùkọ́ ẹ lọ́dún. àjálù mi. àjálù mi. ọdún ọdún ọdún ọdún. àlàfo ní ti pẹ́pẹ́yẹ àlàfo ní tògiri àlàpà ó dárò rò. ètùtù gbàlù ọwọ́ bẹ́ẹ̀ ọkùn pín. òkú àtàwọn ní bẹ̀rẹ̀ kó sáwá ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún láti sin lọ ẹ bọ̀ ṣe. ó dárò rò òkú àtàwọn ní balẹ̀ kó sáwá owó fẹ́. ó kú pín. owó fẹ́. ó kú pín. Eh! ìyá lókè ayé ti tójú ọlá mi bò mí ayé ti tójú ọlá mi bò mí o. ẹ gbà mí ìkòkò kọ́ṣù tẹ́lẹ́gbára mi sì dórí ayé ti bá mi fọ́ ah. wọ́n ti fọ́ ìyálóde ayé ti bá mi fọ́ ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí. Eh! ẹ gbà mí ẹ má wò mí ràn. ẹ wo arábìnrin ṣé eh, ní gbogbo ètò ń ṣe yìí ọ̀dọ̀ tèmi tó wá yìí kọ́ ló yẹ kó wá o kò sí tèmi lè ṣe ní ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Eh? Eh, bẹ́ẹ̀ ni ah, ah, mẹ́bí gbogbo yín lẹ sáàrí tálágó lago káàkiri ìlú pé kó nílé ó gbélé pé kó lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ ẹ ah. kí ló dé tẹ̀yìn náà kọ tí ọ̀gbẹ́ni sísẹ̀ ṣe. mi ì tó bẹ́ẹ̀ tani bí mi tí ń fi kan tí ọ̀gbọ́n ìṣiṣẹ́ ṣe mi ì tó bẹ́ẹ̀ yá gbígbé ọjà yìí ti ó ti ó ti kọjá lọ sílùú òdì ní ọ̀dọ̀ ọkọ ẹ̀ ó sì ti sọ fún mi pé yóò péjọ mẹ́ta kó n tó padà wá ohun tó bá mi sọ nìyẹn àmọ́ mi mọ bó ṣe rìn ìyálóde mi mọ bó ṣe rí o mi ò mọ bó ṣe rí tó fi rárí fẹsẹ̀ sí ẹgbà mi ẹ máa wo mi rọ yéè ẹgbà mi ẹ máa wo mi rọ ikú lẹ́mẹ̀ẹ́sọ̀dún kẹyọ kan ṣoṣo yéè ìlú o. wo wo ah. ìyá dúró gàyé farabalẹ̀ kó gbọ́rọ̀ tèmi ṣọ́gbó tọrọ. mo máa gbọ́. torí gbogbo ètò ìṣe ọ̀dọ̀ mi kọ́ ló ti yẹ kó o ṣe gbogbo èyí. mo wá relé báyìí kábíyèsí ti rán ni lọ lẹ́yìn aṣọ òbọ̀ mọ́yẹ mọ́ mọ́yẹ ti rìn owó ọjà. yéè ìlú o yàtọ̀ sí bá fi mi lè gbà mí o. àyà ló dé mo ní máa gbọ́ tani kí n pè tani kí n pè ìlú ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la ọjọ́ máa ra rẹ náà mọ̀ àbárí ìyá lóde tí wọ́n ń pa ti ajẹ́ bíi pé mi mo ní kóró ọmọ rẹ̀. Ah, ah, yá mi gbogbo tẹ̀ ń bára bí èrò sọ pátá ni mo gbọ́. Ah, àwọn náà ń gbọ́. àwọn Yorùbá bọ̀ wọ́n ní bá a bá joyè láyé yẹni tí ń kí ni. ó yẹ ká mọ rọra ṣe ni o. bíi ti bó o. àtàwọn òjòyè tó kù tẹ́ ẹ bíbí a nínú ìtàn pé ìkúnlẹ̀ kẹsàn-án lọ́mọ tí ìyá yìí bí kó tó di pé ọ̀kan ṣoṣo ó ṣàjà dúró òun lẹ́wà ni ó di ẹran yìí. sọ gbádùn ṣé kò sí nǹkan mi ń bẹ fún ọ ọmọ rẹ̀ lẹ́ẹ̀fì sẹ́mi mo fi sẹ́nu orò sẹ́mi mo ti ọmọ rẹ̀ sẹ́nu orò sẹ́mi nìlú sẹ́mi nìlú tó sófin àbí dáadáa dáwọ lọ ń tẹ sọ tí ò dùn lẹ́nu rẹ. gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí a máa ń pọ̀ náà kó dà bèlè ta sí ọ̀rọ̀ ẹnu lásán lásán. ṣé bẹ́ẹ̀ yẹn àtàwọn òjòyè tó kù lẹ́jọ́ sòfin ẹ sì yí padà kẹ́ ẹ síjú àánúwò yá yìí. ẹ ẹ rántí pé ẹni ayé yẹ ní tẹ́ ẹni ìgbádùn fún ní kàbùkù ẹ̀tẹ́ kì í wẹ́ni tí ò ní láárí àbùkù ò sí kẹ́ni tí ò sunwọ̀n ẹ̀yin àti àwọn òjòyè tó kì bẹ́ẹ̀ bá lè yàn yá ìlọ́wọ́ ẹ kàbùkù. mo rò pé nǹkan mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ọ ọjọ́ jẹ́ kọ́rí ìrí ó pé torí mi ọ̀rọ̀ dáadáa tó ń sọ lẹ́nu yìí bóyá wọn lọ bẹ́ẹ̀ mi ilé ayé ni bóyá mi mọ bọ́ ilé ayé ni òfin tó ti ṣe tó ti ṣe gbogbo àwọn tí òfin ti gbé ọmọ tí wọ́n dẹ̀hún tọmọ tí ó ti kú tó ti ṣẹ́hún àwọn ṣe olódùmarè ni kọ́ wá dorí tiẹ̀ kan wá yí padà gbọ́ sọ́gbọ́n tọrọ ọjọ́ mọ̀tò rí pé ọjọ́ mọ̀ ìyálòde kan láàrin ìlú kọ́ ọ fọwọ́ síbi ọwọ́ gbé tó rìnrìn bẹ̀sẹ̀bẹ̀sẹ̀ tó bá sẹ́wọ̀lú tó fi gbákígbá bomi fún ọmú kọ̀ọ̀kan mi kọ́ mọ̀ pọ̀ mọ̀ ìyálòde kan ní ọ́ kọ́ mọ̀ pẹ̀lú ọmọ rìnrìn yàkí àárín ìlú òfin òfin ṣàgbẹ́ ni ó ṣe é gbọ́ sọ́gbọ́n tọrọ béèyàn bá wò sùnsùn tó pokùnso àwọn olóró ni ó sì kú rẹ̀ béèyàn bá kán ludò tómi gbé lọ tó kú nú omi àwọn oníyèmọ̀já ni ó sì kú rẹ̀ bí wọ́n bá sì ti sìnkú wọn ni wọ́n máa gba gbogbo nǹkan ní wọn pátápátá inú ikú lorò tí gẹ mọ́rìnrìn ìyá o òótọ́ ọ̀rọ̀ mo wí fún ọ̀hún torí gbogbo ètò ọ̀sán ọ̀hún màmí àwọn bá mi ń dúró dandan ní àyàn olóhùn sọ̀rọ̀ aláìmọ̀kànmọ̀kàn aláìmọ̀ ètò ọkàn èmi ni wọ́n rè bá kábíyèsí pé ọkọ ọmọ rẹ lẹ bóyá èmi mo ti ọmọ rẹ sẹ́nu oòrùn ológun náà kàn máa ń ṣeré etí omi nígbà ya pé ọkàn lòún bí èmi ló ti tà sí mi ò àbí tá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ọkọ mi àdìsá òkè níbo ló ti pé kí n bẹ̀rẹ̀ mo ju oró ò bá ro mi kíkú ní kú mo sì bàtà ò bá rodò àwọn ohun ààrẹ máa bọ̀ ibo ló ti pé kí n bẹ̀rẹ̀ ọkọ mi àdìsá òkè tèmi nìkan mo jẹ́ kó ta oyó mi ṣàánú mi. àdìsá òkè kọ àdìsá àparò ni ó ń pẹ́ kójú oró tó kú kàn mí dà nínú òkú ìyá àdìlẹ̀ nígbà tágbà ààrẹ ò ti àti gẹ̀ẹ́sìn mi nígùnkigùn ẹ̀sìn mi gan ti ṣe tán láti la àgbà rẹ mọ́lẹ̀ ah, kàkà kíkì ní ń ṣakápò ẹkùn ni oníkálukú ayé àṣọdẹ ah, rẹ ah, lọ́tọ̀ọ̀tọ̀ àdó sọ mí kílẹ̀ àdó ní sùúrù jẹ ní sùúrù àyọ̀ká ní sùúrù sọ̀rí kàkà kí èmi àdìsá ṣe adé orí ìwà àyọ̀ká ń ya padà di àkọ́kọ́ngí ní ah! títí ayérayé ni. mo fẹ́ sí ha ah! ah! kí mo gbọ́ yìí orí mi kọ̀ ẹlẹ́dàá mi kọ̀ nítorí òun ti pọ̀ jù wọ́n ní ayé òkì kọ́ ní kásopo báyìí á bá kọ́ ní ìyàwó láàfẹ́ nígbà tí dúró ti ṣe bó ṣe ṣe òun fọwọ́ mú òun ayọ̀ká lè fọwọ́ má yọ̀ká. àjàlá ta ń nà. No tẹ́ ń gbẹ́jọ́ ìyàwó tẹ́ ń gbé lọ fún ìyáálé ẹ̀yin kọ́ ló wà ń díẹ̀ ìyá mi ẹ má jẹun wojú yín o ẹ má jẹun ti ara yín gbẹ̀sẹ̀ o kẹ́ ẹ fi mí lẹ̀ kẹ́ ẹ má dá sí ọ̀rọ̀ mi rárá rárá. Ah, ọkọ mi ọkọ mi mo fún ọ mo fún ọkọ mi ìyá mi ìyá mi ó mọ̀ ń lọ ọkọ mi. ìyá ìwọ ìyá ìwọ jẹ fi mí lẹ̀ sórí rí òbúrú sórí òbúrú látọjọ́ mo ti bímọ mi kò wojú mi báyìí rí nítorí ọ̀rọ̀ ẹ ọmọ mi wojú mi ó bínú lọ ẹ ṣé kí n wá lé lẹ́sẹ̀ mú ni bí pé kó mọ̀ lọ. ẹ mọ padà lẹ́yìn mi. wọ́n ti gbé lẹ́yìn tàbí ọmọ padà lẹ́yìn ẹ tó máa jẹ́ pé nítorí ìranù tó ń gbé wá fún mi ni má dé yìí mọ́ ọgbọ́n bọ̀ bọ̀ má dé yìí mọ́ tọ́wọ́ tọ́wọ́ ẹ wọ́n ti fọwọ́ kàn mí. ìyá mi ẹ má padà lẹ́yìn mi ẹ má ṣe báyìí fún mi ìyá mi ìyá mi mo kú ọ mo kú ọ ah, mo ti ṣẹ̀ sí ọ mo ti kú ọ ìyá mi ẹ bọ́dà èmi ò ní lọ ní ọkọ mi ibi tí kù sí mo wà yìí. Thank you. mi àìkẹ́ bàbá mi ọlábọ̀dé àwọn ayé ti dá yín lóró ẹ sì mọ̀ pé mi náà kì í ṣọ̀dájú àmọ́ èyí tí aráàlú arárọ̀ mi ṣe yìí wọ́n gbò wọ́n jìgìjìgì wọ́n fi wọ́n làkàlàkà igi awoloko aparalé àjájìn àpèrò ọ̀nà hmm. mo gbà ìyá mi ẹ fọkàn balẹ̀ bàbá mi ẹ mọ̀ rojú wọ́n gbẹ̀san wọ́n gbẹ̀san wọ́n gbẹ̀san <laughs> ariwo àgè ariwo àgè. ẹ ọ̀nkẹ́lẹ́ ọ̀nkẹ́lẹ́ ọ̀nàbì. sọ́tọ̀ ni mo ṣe rí gbọ́kọ́gbọ́kọ́ sọ́tọ̀ mo wí fún ọ mo lẹ́ni tó kú àtẹni tí ó sọnù bó bá dọ́dọ́ kan wọn pàdé tèmi wọn náà rè elédùn àwa mú ọ síkún báyìí ló mú ọ lé lọ ọlọ́mbọ ṣe gbogbo àdúgbò lọ́dá yìí. ìlú ìlú bó bá tó bẹ̀ ilé bàbá mi rèé ilé bàbá rẹ̀ rèé súnmọ́ mi ìwọ súnmọ́ mi yàn yín ó gbọ́ ọlọ́run lọ́gàá. Ah! wá kó mi ìṣú ń bẹ́ńlẹ̀ kó mi òun ló kọ́ dé yìí. ẹ̀kọ́ náà kọ́ mi. òun ló kọ́ dé yìí. iṣẹ́ wọn fọ́rí rẹ̀ pé gbẹ́jú fún mi ẹ̀jẹ̀ ṣe ọ́ kí gbẹ́jú fún mi. ẹ mọ jà ẹ mọ sọ lé mi sọ mi di lé mi. ọkù ló kù ìlú tí wọn kọ rè é ìlú bẹ́ńlẹ̀ ìsúpọ̀ ńlẹ̀ ọ̀rọ̀ kọ́ mi. ṣé ọkọ náà kọ́ mi. mo lọ kọ́ dé ni. ṣebí mo kọ́kọ́ dé ni. èmi ni mo lọ wọ́n rẹ̀ ọ̀ sì kọ́ mi. láéláyé iṣu mi rèé òun ní ti kò. báwo lẹ ṣe tẹ ẹran o arábìnrin ló kọ́ dọ́dọ̀ mi tó kó su hmm. nígbà tí ìyá yìí òde ló bá gbaṣu lọ́wọ́ rẹ̀ pé òun lòún rà kó sì kó mi ló bá nílá òun ò ní mi kó. ń gbọ́. iṣẹ́ bí iṣu ni mo ní ìrà eh. náà bá bù mí jẹ ah. láì ṣàjá ta <laughs> ní bù ọjọ́ ìwọ̀n. dandan wọ́n lòun ló kọ́ débi ti ná yìí. kóhun náà kó mi ìyá wa. Ah, ah kó kó mi kìnnì níṣu tó ti rà tó ti sanwó ni kó wá kó mi nígbà tí wọ́n rí mi nílẹ̀ tí wọ́n ò kó. ẹgbẹ́ yìí ló ń wù mí. ó ṣe yóò ṣe jẹ́ yìí ló wù ọ́ ó ṣe jáwọ́ èyí tóun ti rà tóun ti sanwó rẹ̀ lọ́wọ́ á wù ọ́ ah, ah, ìwọ ni kò kó mi kò fi su rẹ̀ lẹ̀ fún. wọn ò lè kó mi o ìyàwó ẹ pé kóun náà kó mi ká lè kọ bàjẹ́ fẹ́ nìkan. Ah, ọgọ irú mi dúró wájú rẹ báyìí mò ń sọ̀rọ̀ fún ọ ọwọ́ sọ fún mi pé kí ni kò náà kó mi ọbàjẹ́. ẹyin náà bàlù mọ́. bẹ́ẹ̀ ni. èmi. ẹ ìyálòdè. ẹkùnrin rẹ bá wò sùsùn tó lóun fẹ́ sọ̀gẹ̀ yìí rẹ kí ọlọ́rẹ̀ wò yẹ lórí sá. ìrọ̀lẹ́ pẹ́. ẹbí. ìyàwó ọ̀rọ̀ yín ti yé mi ó ti náà ká yín lóró nú bẹ́ẹ̀ ló sì lóró lẹ́nu ṣé wàá rọ káyùn ó ti ṣàṣejù ah. ẹ ó ti torí bọ́gìyàn ẹ̀rùn ẹ wàá rọrọ ọnù rẹ ń òun ni ó sì pa. ni ó ṣe kú pa ni ó ah. ṣe kú pa yàláyà rẹ ọ̀rọ̀ ọnù ah. rẹ ni ó ṣe kú pa ni ó ṣe kú pa yàláyà rẹ wo sórí abẹ́sọ nínú tọ̀gẹ̀dẹ̀ sórí gbogbo ń tó wíhun ara rẹ ló fi gbẹ. ọ̀rọ̀ inú rẹ ni ó ṣe kú pọ́ ni ó ṣe pàyẹ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí náà lọ́nu pàkà ló ń bú. ìyálòde yẹjọ ẹ ṣe sùúrù. à ah, ẹ fẹmi rẹ méjì ilẹ̀ ìyá ẹ má tí dá sí i sọ́dọ̀ wọn gbọ́n níbí ni wọ́n ti kọ́. mi yín jà yá lọ́jọ́. ọ̀rọ̀ ah, yóò kìdílé wa lè yún ìwọ ọmọ aláìlẹ́kọ̀ọ́ rádaràda. rẹ lórí nu wo àbẹ́sọrí nù ntọ̀gẹ̀dẹ̀ tí wọ́n bẹ̀ yà láyà rẹ sórí tó gbé mi ọmọ ẹ̀kẹ́ tọ́nítọ́lá lọ́ni tó lọ́n dìgbò lè sùn bá bá dìgbò lu tó kò sí tí ó fi kánlẹ̀ ìjì ọmọ wípé bí ajá rẹ bá dá agbádá anáṣẹ́ bí àwọ̀tẹ́kùn rẹ bá sán bàǹtẹ́ ẹ̀jẹ̀ bọ́lọ́jẹ ní èmi bá sán bàǹtẹ́ ìkísà yìí ní ẹgbẹ́ ìtajà tẹranko ní ìṣẹ̀lẹ̀ àwùjẹ ẹgbẹ́ ìtajà. ìyá ló dé bá bọ̀ yìí. èmi. bí bá bọ̀ yìí ìyá wa. sọ́ọ̀nà mi ni. gbogbo òwú ara yín ni ọmọ náà. nàbí wò. ìyá mi. gbà mí. Ah. irú àláwo rè lọ́sàn-án gan ẹran orò ṣókùn tó ti kú kan a máa bá láàyè wíjọ ni. ń ṣe tó rùn sí ra mi lọ́wọ́ yín. kọ́lọ́ wọn máa fi nu ọmọ ojú wa. mo rí ìyá dúró lánàá hmm. ìyá òun ti di jànàjànà. Hmm. kó wá ní di jànàjànà ológun bíi ogun ọlọ́gbọ̀n bíi ọgbọ̀n gẹ́gẹ́ bá ti gbọ́nù tán wọ́n ní ìkúnlẹ̀ mẹ́sàn-án ló ní ẹyọ kan tó tún wá sàṣà dúró àwítán wọ́n ní òrògbé nígbà wo ni ò ní dìdàkudà. Eh, kí ló o mọ ṣàánú wa ni.

aláboyún nìkan kọ́ ní ìrù rẹ̀ tí ìsọ̀ rẹ̀ ṣe rí ọ̀dọ́mọbìnrin tó bá ṣẹ̀ṣẹ̀ jí báyìí tó ti ń sọ̀kò ọ̀yàn sáyà tó náà ti ń tẹ́ni ọkùnrin ìrù rẹ̀ bọ̀ ni tó bá ti wá rí bí rẹ̀ ṣẹrù báyìí tó ti gbíbi ọ̀dọ̀ kan tó ti ṣẹrù tí ń tí ń gbégbé ìrọ̀rùn bẹ̀ ó ti sàn kalẹ̀ fún ẹ ti rú rẹ̀ sọ ẹ kárẹ̀ ẹ dàgbà o yọ̀ọ̀dà. ó ó ó yá wá ń bì ní sè ìwọ bó ìwọ ọmọ dáadáa ìwọ tó rí mi bẹ́ẹ̀ tó kí mi rẹ̀múrẹ́mú ìwọ ọmọ tí ó soríire kí ní burúkú bí ẹrù olè yìí nìyí. ọmọ gan o ṣe mọ́tò ọ̀fẹ́ nu ọ̀ra ṣé bí ọba tiẹ̀ wá tó ti wájú ṣé kò tó ti kan yìí ọ̀ lè fi mí díwọ̀ ẹni mo bá tọ́nu lẹ́yìn orírù mi èmi odidi ìyálóde mo sì kọjá ọmọ ò lè gbẹnu lágbárí kọ kí mi. ìyàwó mi mo kọ́kọ́ kí n. mo kójú àpò ńgbà náà ń wòríran ọ̀sìn tó ń bá mi jiyàn náà ọlọ́ ọgàn ẹ̀yìn bá gbàlagbà jiyàn mọ̀mọ́mọ́ ní òkì mi tún bá mi jiyàn kíkí orí ibùwọ̀ ló kí mi orí ọ̀dà aláì. kíni. àjẹm ìyálóde ẹ ti pààyàn àjẹm ẹ ti pa. tani sọ́lé. àjẹm. ń gbọ́ kí ló fi kàn ìyá aládé ti pààyàn ẹgbàá mi ọ ìyá aládé ti pàjú ọ ìyá aládé ti pàjú ọ ngbọ́ sọ kú lóòótọ́ ni àjíhùn àbẹ́mi wọ́n lọ jẹ́ àjíhùn àjíhùn mo gbé ẹ gbà mí àjíhùn tèmi ta mo dáràn mo dáràn àjíhùn àjíhùn yé mo mọ̀ jẹ́ gbèsè mọ̀mọ́ jágbèsè mi mo fi kàn án tí mo fi kàn án ah, ọ̀rẹ́ mi ò ọ̀rẹ́ mi ò. tó o bá ń gbọ́ oògùn abẹnú gọ̀ǹgọ̀ ègbé tó dájú kò pé méjì. bàbá mi ló sì fi ń lé lọ́wọ́. Ah, ah. sọ rí iṣẹ́ yìí tó o bá wà nù ilà ìlò tó o wà nù dààmú sáàrí pé iṣẹ́ yìí kan ara rẹ kó o wá pé ohun méjì ọ níṣẹ́ bá dáhùn. ìwé kò sóògùn tó tó nu. Hmm. wọ́n máa wọ́n tiẹ̀. Oh, oh, oh. àbí orò ikú dé tí ó pa ọbẹ̀ ní ìpagbá gẹ́gẹ́ bí mo ṣe pa bàbá rẹ̀ àjànà orò mo dàkọ̀dù tí ó ṣe ọmọlẹ̀ tí ó ṣe ọ báṣubàṣu <laughs> ikú rẹ̀ ò ní nì kò ní dọ̀la. táwọn ń wò yìí àbójú mi ń tàn mí jẹ ni ẹ lóró. nìyálà ìyá rẹ. ẹ wo òrìṣà òkú tó bá ti kú kì í bá láàyè rojọ́ mọ̀ bẹ́ẹ̀ ni nítorí gbígbẹ kò ń rúwe o. òkú ọ̀pọ̀ kò dẹ̀ kí ń yọmọ̀ abẹ́rẹ́ ajáde kì í sọ ó di láéláé pọgbá ajere ò ní lójú gbómi dúró. àtẹlọ àtẹbọ báyìí kì í pa yẹnjú náà ó yá paradà ìsìnkú ọrùn mo ní kó mi lọ. yọra rẹ ikú ò ní pẹ̀yìndà nítorí olúgbọ́ aṣọ́lù àrẹ̀sà aṣọ́lù ṣolúṣọ́lù báyìí lobìnrin gbálẹ̀ ọjà dífẹ́ fún ẹlẹ́mọ̀ṣọ́ àríyàn ògèdè níjọ́ tí wọ́n lọ dòṣírí ọ̀táká ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́ ní pípa là ń pagbá abioro wọ́n pa ọ́ pípa lòrò ń pagi oko abioro ikú rẹ̀ ò ní ni pípa làgbẹ́ pàjùbà ikú rẹ̀ ò ní ni kò ní dọ̀là. ọ̀pọ̀ ah! wúlú wọn ò sọ lábẹ́ ọ̀tà ìrẹ̀ wọn ò sọ nílẹ̀ bẹ́lẹ́bẹ́ odò á ní fọ́ fún bàbá Ọ̀rúnmìlà lọ́jọ́ tí bàbá Ọ̀rúnmìlà ń bá bí sùn tó ń bá bí jí wọ́n ní ó sá kálẹ̀ pé kó máa rúbọ Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ó rúbọ ǹjẹ́ kí ni wọ́n bá lè bànújẹ́ lọ èṣù ọ̀dàrà wọ́n bá lè bànújẹ́ lọ èṣù ọ̀dàrà ìbànújẹ́ ikú òjijì mà mò ń wí èṣù ọ̀dàrà wọ́n bá lè bànújẹ́ lọ èṣù ọ̀dàrà. àbí rẹ kọ ṣé mi mò ń bọ́ ọ̀rọ̀ ọjọ́ abíọ́rò yírùnyírùn ní pàdé ẹ̀kọ́ nì ikú rẹ ò ní ni yírùn yírùn ó ní ń pàdé ẹkọ rí abíọ́rọ̀ ikú rẹ rèé yírùn yírùn ó ní ń pàdé ẹkọ rí ikú rẹ rèé abíọ́rọ̀. tó bàbá bàbá bàbá ńlá rẹ lọ́nà ọ̀run. pé àfẹ́kálayé ìfẹ́ náà tẹ̀ ẹ́ ṣe ìyẹn ò ní gùn yín eh, eh, ìyẹn ò ní gùn yín gàràgàrà tí ò jẹ́ mọ kò jẹ́ mọ ohun tó kàn mọ́ àbí tẹ̀ ṣe rírèké ọmọ gba fẹ́ jù yín lọ kódà ó gba yín ayé sì fẹ́ jù yín lọ ẹgbẹ́ kí ló gbẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rẹ̀ rí rẹ̀ lọ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ìlọrí rẹ̀ tó ṣe rẹ̀ tí wọ́n gé tí wọ́n ah! bá yá rẹ̀. ẹ̀ kí ni ojú mi ló ti sí alóde fi pààyàn inú bá lè ti pààyàn kí ni wọ́n ṣe. wọ́n pààyàn ni. iṣẹ́ bá ti yá ni ẹnikẹ́ni tó ń pẹ́sẹ́. Hmm. God! ṣàpẹlẹnu kọrin kèsì ọmọ abímbéṣu ará ìlú ọ̀run ọmọ rírí pẹtẹ tí ń máṣọ wọmi ọ̀gá wàtá aṣọ bẹ̀ṣẹ̀ ìdí bí ò bá síta aṣọ onírúurú ìdí làbárí àbárí bí ìkù àbárí bí àgbáàrùn àbárí bí kókó àbárí bí ewo bàbá ẹlòmíì bá bọ́ra á lè àjọbọ bàbá ẹlòmíì bá bọ́ra á lè àjọmàlù bàbá ẹlòmíì bá bọ́ra á lè àjàgìlì ti abara yíyí kábíyèsí ẹ̀bùn pàtàkì tí mo gbé wá fún yín rẹ̀. ìgbà ìwà ni. ìgbà wà kì í sígbà ní òrò débẹ̀ ọba wo lórí tó jẹ́ ńlẹ̀ tí ò fọwọ́ rọrí kú láwójú ìwé ìtàn wò èèwọ̀ wọn gbọ́dọ̀ sígbà. kábíyèsí ó ti di dandan kẹ́ ẹ sígbà ìwà wò. èsè. torí pé alọ́mọ onílérò jagunjagun ìjákó òdèjà kò dàmúrè ìjà àwọn náà kọjú ìdàsókè tí wọ́n fi lé ọmọ aráyé kiri adífáfújà lòsí tó lọ́rọ̀ bàbá ò níṣẹ́ bàbá lọ́rọ̀ òun àṣẹ torí ilé ọ̀gbà ọ̀nà ọ̀gbá ní ṣe wé àìràgbà tí eyín ọ̀kan bá gé ẹran erigi sálẹ̀ ń gbà ní adékọ̀yà gbá ìwà yìí ṣíṣí ni. gbẹ̀rẹ̀ mi ń wò sígbà. igi ìkà lẹ́yìn aráàlú arárọ̀ mi gbìn ó ti so èso ó sì ti di ọ̀dọ́ kẹ́ ọba àti ìjòyè àtàrà ọmọdọ́mọ nínú ìlú yìí kẹ́ ẹ jẹ́nu èkó ìgbésò. gbẹgbẹ rẹ lọ́wọ́ mi wò sí. ṣígbà ìkà wo mi wò sí. adékọ̀yà alóòṣìgbà ìkà yìí. wò sí. alóòṣìgbà ìwà yìí. wò sí.

bàbá àpẹẹrẹ burúkú gbáà ni kódà iná ni àkẹrẹbẹsẹ̀ tí ò ṣe é fi sóòrò òrùlé sùn bàbá ẹ gbé òkè ìpọ́nrí yín tọ̀rún mi là lọ àtòrí ẹni tí ò sùn ọ̀sẹ̀ ó sì dá a lójú pé àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n tàn mọ́lẹ̀ sókùnkùn ọ̀rọ̀ náà bàbá ẹ bá fanigbólóhùn. ẹ bá fanigbólóhùn. yàtọ̀ ifá ọgbọ́n o ọ̀bàràkàǹbàbì alẹ́mọ̀rẹ́rẹ́ lójú àlá ọ̀sọ́fínì tápàtí ń wẹ̀wù nìní mọ́ fi bí fọ́re mọ́ fi re fọ́bi bó bá ṣe rí ni o wí o bó bá bá o ní kùrukùru òkè ìgbẹ̀tì mọ́ fi sùúrù pe sùúrù mọ́ fi sùúrù pe sùúrù mọ́ fi ewé èrò kò pe ewé oríro o. bó bá ti rí báyìí ni o wí o. kábíyèsí olúwa mi o kábíyèsí olúwa mi o. ìlú ti dàrú ayé ti ra kábíyèsí ẹ dìde ẹ dìde. dìde lábọ́. kábíyèsí ẹ dá mi lóhùn. dìde lórí ah, ìtẹ́. kábíyèsí ẹ dìde ah, lórí ìlú tẹ ìjọba lé lórí. kì í ṣe é rí. Ah, kábíyèsí ẹ dìde. ẹ wọ agbẹdọ. Eh, kábíyèsí ha orí rẹ burú ni. òkú lẹlẹ́jà ta ó ti dòkú bàbá. mo ń bá pọ́nrí mi sọ̀rọ̀ lọ́wọ́ ó ń mi fúkẹ́. kó tó kú dáa lẹ́lọ́rùn ò ní jẹun tó dáa lọ́bẹ̀ bàbá dọ̀rùn wọn máa ròyìn. àti dókítà mẹ́ta tí ń dààmú àlejò níbo ni káyà sí o. Ah. Ah, ilé òsínà létí. ṣé kò yẹ kí wọn náà rántí ilé bàbá ọpẹ wùsì ní jàre. bàbá ọpẹ wùsì ni ọkùnrin tí sùn sílé ti bára ẹ lẹ́rù bàbá òfin gbára jáde lé mọ̀ àmọ́. abisogun o abisogun o abisogun o àwọn tí wọ́n fún ọ ni wọ́n dé yìí o mọ júwe ọ̀nà fún wọn o mọ júwe ọ̀nà fún wọn o torí àìṣe ilé ayé ló ń gbé o wọ́n padà ṣe wọ́n bẹ́ ní dènà ọ̀run kẹ́rù ẹlẹ́rù kó má bàa padà di tiẹ̀ má ṣe o má ṣe o má ṣe o. padà gbọ́ àìtorí bíbó ká pajá àìtorí kíkọ̀ ká pàgbò àìtorí bòròbòrò ká pòbúkọ bẹ́ẹ̀gùn ṣe bí bó ṣe re ṣe là á fọ̀nà ìgbàlẹ̀ jìn ǹjẹ́ mo dà fún lónìí o tó rọ́wọ́ òrìṣà la fi ń wà fún. dúró fọwọ́ mi wọ̀ mí olóyè kí ló dé kò sí kò sí kò sí. kí ló dé tí wọn bẹ̀rù ẹ mọ fòyà. àgbàlagbà ẹ ṣe kí ló báyìí wà ẹ ẹ wò ẹ ṣe ọ̀nà tẹ́ ń lọ yìí tààrà bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ máa lọ tẹ́ ẹ bá ti ń lọ ẹ rí oríta àkọ́kọ́ ẹ rí kejì tẹ́ ẹ bá ti rí kẹta ẹ yẹ sápá àlàáfíà yín. ilé ibi tí ọ̀nà ń dorí kọ ibẹ̀ gangan yín lè bá bọ̀ pẹ́wù sí ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun. oríta àkọ́kọ́ oríta àkọ́kọ́ ìkejì ìkejì àti kẹta ìkẹta àwa yà sàpà àlàáfíà ilé bàbá tẹ̀ ń lọ gan lọ́nà forí sọ ẹ pẹ̀lẹ́ o ẹ rẹ̀ wá. ẹ ṣeun ẹ ṣeun o. jàlọ. Ah, ṣé n kò sí ọ. ewu làbúrò ẹ ẹja èèyàn máa wo ni mo níwọ̀n ni àti eh, àtẹjúmọ́ rúrúrúrú. kò yá àtẹjúmọ́ eh, ẹni tá à bá sọ̀rọ̀ èèyàn gidi eh, lọ pé ṣé o rí pé nǹkan bẹ lórí rẹ̀. irọ́ irọ́ èwo ni bí wèrè balagbara ti bọ́ ń se inú alágbára ni ó jẹ́. yóò sọ wa nù. ṣé ìwọ tó ọmọ nǹkan. àṣírí bàbá ọpẹ́ òsè adúrú dààmú tá a ti dààmú àtúwárẹ́ nìkan fọ̀nà wa àtúnéwèrè ni kìnnìkan ni. já lọ. mọ̀mọ́ wọ mi bó ṣe ń wọ mi yóò dá. ẹ dákun mo ṣàkíyèsí kàyéfì kan ní gbàtà dé ọ̀dọ̀ yín ni lásìkò ìgbà tẹ́ ń gbìyànjú àti ṣe wá lálejò tẹ́ ẹnìkan bomi fún wa ẹ kàn déédéé dárúkọ ẹ dárúkọ mi pé ẹ orí lóye lúkòsí ìlú arárọ̀ mi ah ó ṣe mí kàyéfì ṣàdédé lẹ́ẹ̀ tún dárúkọ akọ́láwọlé ọ̀tún ìlú arárọ̀ mi ẹ kì í kódà tún kì parí rẹ̀ ẹ kì í délédélé ẹ kì í gbogbo bó ṣe jẹ oyè ní mọ̀jẹ̀sìn ẹni àkọ́láwọlé ọmọ kékeré léńje léńje tó gorí ipò bàbá rẹ̀ láti léńje léńje. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yìí ṣe mí ń kàyéfì ó yà mí lẹ́nu o báwo ni gbogbo ìpọ̀nrí tẹ́ǹkì ṣe yé yín bàbá. lukosi ọmọ wípé bó ṣe nǹkan pẹ̀ ó kéré tó kò ní ṣaláì yọ̀gọ́mọ̀ bọ́ bá sì ti yọ̀gọ́mọ̀ pẹ́rẹ́ ojú mi àtọ gbogbo ti ń bẹ lára èèyàn kò sí tí wọn ò ní rí kò sì sí tí wọn ò ní mọ̀ wò ó àbí nínú káàtẹ̀yìn nígbà tí lukosi adésínà tó gbẹ́sẹ̀ ibi wọlé ní kẹfà. olóyè ọ̀tún ohun tí mò ń gbọ́ ọ̀ gbọ́ ohun tí mò ń kíyèsí ọ̀ kíyèsí. wo ohun tó bọ̀ ni wọ́n ràn wọ́n ó sì já náà tá a bá wa bábá ohun tó kàn ló sọ èyí tó kàn tí mo bá dé àná ọ̀nà ìjà sí ẹ wo nǹkan. Eh. ọ̀tún àjàgà yìí. ṣe sùúrù nbí torí ọba yín ni tí ń bẹ ń gbèkùn nídìí ògùn tí wọ́n fẹ́ tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ àbí tẹ́ ẹ bá wá kọ́ òun. èmi lè wà ń gbà bí ẹni gbàgbọ́ ọtí ẹ fọkàn yín balẹ̀ bí ọba ṣe lè hùn kó kéré tó bó ṣe lè hùn kó dàgbà tó ọba lọba ń jẹ́ nítorí wípé igbákejì elédùnmarè ni wọ́n kò sì sílùú tá a ti tẹ̀jẹ́ ọba sílẹ̀ ìlú wọn ò ní gbérí kò ní rójú kò ní ráyè eku ìlú wọn ò ní ké bí eku ẹyẹ ìlú wọn ò ní dún bí ẹyẹ ọmọ ènìyàn bẹ ò ní fọhùn. àmọ́ ntí ọ̀wá yé yín wọ́n jẹ́ òye yín lónìí torí ntí òye yín ọ̀pọ̀ jù ètò yé yín lọ bẹ́ẹ̀ ni mo sọ. ọ̀sọ́kún gọ́rígọ́rí lórúkọ tá ń pè yín ayé. òkùnkùn ṣubirimu birimu lórúkọ tá ń pè yín yàmi òṣòro mọ́nífíà ẹ̀yin la torí japa á tẹ̀dọ̀jọ́ kan á ti fún jòrò òǹrò ọ̀gàlàǹtà á mú jẹyàn láìbì ẹ̀yin la ṣàìfúnni ní nǹkan sì ti ń gbòdìdí ẹni pa lọ́wọ́ ẹni. gbogbo bó bá ṣe jẹ́ pátápátá ẹ jẹ́ rí. ẹ ṣe ń wo lukosi ọ̀tún èmi lẹ rí. èmi kàn wo inú gbá àárín nǹkan kan. ẹ lè rí nǹkan kan nítorí bí òru bí òru ní í ṣe kunú àgbè wọn ní ìmúmúná tó bá ní àríhun là èyí tó bá ní àmárihun ẹnìkan ò rí àmọ́ wọn ò wá jẹ ẹ rí ń ńlá bá sọ omi. bẹ́lẹ́gẹ́dẹ́ bá tanná kedere ní ìmọ́lẹ̀ adé ó yá. bàbá ọjọ́ yẹn ò dalẹ̀ kábíyèsí lórí mi àti ìyálòde sí yín o wọ́n láwọn ló ń ṣe yín wọ́n wá ní káwa wá béèrè lọ́wọ́ yín bóyá ọ̀rọ̀ tí ẹ̀ràn tẹ̀fínránṣẹ́ sí wọn sóòótọ́ ni. ọ̀tún ajagajigi igbákejì ọba <laughs> ẹ bá ń jíṣẹ́ fún ọba hmm. ẹ ní èmi ọ̀kẹ́ láǹfà hmm. ẹ ní òòṣà òkè dì tọ́mọ aráyé kan ò gbọ́dọ̀ tú hmm. ọ̀rọ̀ tèmi ọ̀kẹ́ bá sọ àṣẹ nìyí. n tí mo sọ bẹ́ẹ̀ lórí. Eh. bàbá hmm? ṣé pé lóòótọ́ ni nǹkan tẹ́ ẹ sọ ọ̀rọ̀ lúmà ni ah. ṣé kìí ṣe pé ẹ ń gbé wa gẹ̀ṣin ayan tó ráyà mi ń já. ìyálóde. mo ń jáyé. àdàpè àjẹ́ là á pè ní níyálóde. ta ni wọn ó pè tí ò ní jẹ́ obìnrin wo ni wọn ó pè tí ò ní jẹ́. àwọn aláìmọ̀kànmọ̀kàn ló ń pa abiyamọ lájẹ́ abiyamọ abọ̀já gbọ̀ọ̀rọ̀ gbọ̀ọ̀rọ̀. ìyálóde mo jẹ́ bàbá àjẹ́ ọlọ́mọlẹ̀ yìí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ ṣe é rí gbogbo wa náà la mọ̀ wípé ẹ̀bọ̀rà burúkú ti ń wọ̀lú wa yìí ti ń pa kúkúrú ti ń pa kúngùn ti ń pa láboyún toyún toyún inú rẹ̀ àbí ṣe lójú wa ìdá ni àwọn àgbààgbààgbà tó jurú mi lọ nílùú ìlú wa rè àwọn ọmọ wọn ti kó wọn pamọ́ ńgbà tí àwọn yẹn ò ṣe tẹ́lòmí ò ṣe ta ló fẹ́ ṣe bí mi ò bá ṣe hmm. ṣé gbogbo àwọn mèjèèjì tí kú pa ní lẹ́yọrọ lẹ́yọrọ yìí àwọn lè gbẹ̀yìn tiwa lọ́la hmm, ọ̀rọ̀ tarúgbó bá sọ kányìn ó dègún ìtẹ́mi ọ̀kẹ́ sọ ọ̀padà. ẹ ṣeun àwa wàá fi sẹ́yìn jẹ́ fọba ẹ gbọ́ mm. ẹ wo ikú kankan ò tẹ̀ nípa yín ẹ̀yin tẹ́ bá tẹ̀ ti fi ara yín sílẹ̀ pé gbogbo ohun tẹ́ á ṣe yìí o ẹ fara yín sílẹ̀ ikú kan ò nípa yín àájú sẹ́yìn fọba ọ̀yà lálóde ẹ ah, ṣeun o ẹ ṣeun o. ọmọ ṣe ẹ àpẹẹrẹ a jẹ́ pé inú yín ò dùn tinútinú nù. inú wọn ò lè dùn ah, ah. bá mi hmm? ah, gbogbo ń tẹ̀yìn àtàwọn olóyè ń sọ gbogbo ẹ̀ ni mo gbọ́ ẹ dákun ẹbí ẹ̀yìn àgbà náà lè sọ wípé àṣì èrì ènìyàn ní jàjàlú tí ń káwọ́ lórí ẹ dákun bá mi ẹ̀yin ò mọ̀ pé ẹ̀yin ni àti bàbà tí ń dòjì bò mí nígbà tí òòrùn bá ń mú ni ṣé ẹ fẹ́ káàtì bàbà ìkúrò lórí mi ni níwọ̀n bàgbà tẹ́ ẹ bá sì ń bẹ láyé ẹ̀yin lẹ́ ń dòjì bò ẹ wo tẹ́ wọ́n bá wá yín ẹ sọ pé ẹ lè ṣe é. Hmm. kí n jókòó <laughs> ọmọ ètè yìí nígbà tó ń sọ̀rọ̀ ní ìsìn bẹ́mi ọ̀bá ṣe ta ni ó ṣe é ọ̀dà àjànú burúkú tí ń pa kúkúrú tí ń pa gúngùn yìí ká wá pé gbà tó dé ìwọ lọ mú lọ sọ fẹ́ sọ mí dàgàn alẹ́ ni. ẹ lè yàgá alẹ́ ẹ wo àyànmú kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àyànmọ́ táyé ó yàtọ̀ sí kẹ́hìndé tí kẹ́hìndé yàtọ̀ sí tàlàbà tí tàlàbà sì yàtọ̀ sí tìdòwú ẹ wo àyànmọ́ tiwọn ní pé káwọn máa kú o kádàrá tèmi ò sọ pé kèmi kú kékeré ẹ wo bá mi iye ọdún tẹ bá lò ní ayé wọ́n lo ìlọ́po márùn márùn márùn sí i. ọ̀dà ṣe bí irun arúgbó lásán lásán la fẹ́ lò wọ́n bá sì ti lo lu arúgbó lọ́ba tán. Ah, ó ti yé mi kò yé yín o hmm. tó bá jẹ́ pé ó yé yín ni ẹ̀ní sọ pé ríran arúgbó lásán ni ẹ̀yin ò mọ̀ pé ni tí wọ́n bá ti gbọ́ mẹ́sẹ̀sán tí wọ́n fẹ́ gbà lára rẹ̀ bá mi kò lè kíje. kò lè kíje hmm. lọ́ba tán. Eh? àníkìlù ó ti tùbà kó tù jẹ. tó bá jẹ́ mi pé mo bá mọ̀ pé n wàá ṣe fún mi rèé bá mi ah! ìgbà mo fẹ́ lọ yan ìpín wọn ò ní yàn pín pé kí n yálé yín rárá. ṣé nítorí ọ̀fẹ́ ni pé kì í mọ̀ fún ọrùn ìrùn àgbo. rárá pàápàá jùlọ n ò fẹ́ kí ìbájọṣepọ̀ kan kó ṣèyàn àtàwọn aráàlú rárá ẹ tẹ̀ kọ́kọ́ fa ẹ bá fi bí bẹ́ẹ̀ wò gbogbo àwọn arúgbó tó ń bẹ nínú ìlú yìí àmàrẹ́ tó jù yín lọ a sì rí ẹni tẹ́ ẹjọ́ jẹ́rọ̀ èwo nù wọn lẹ rí nílùú mọ́ oníkálukú ń tọ́jú arúgbó rẹ̀ ìn tó ń gbé lọ sẹ́yìn odi ń bẹ ẹ̀yin wá wà nílùú ẹ̀yin wá lẹ fẹ́ fira yín lẹ̀ ẹ wo ẹ má jẹ́ kí nǹkan kan ti ẹ̀dà yín pọ̀ pẹ̀lú wọn tí wọ́n bá tó dé ẹ̀yin ẹ pè mí wọ́n yìn wọ́n ń bọ bí. ẹ ṣe bẹ́ẹ̀ inú mi sáà tó dé báàbí ẹ ṣe ẹ ṣe ah, inú mi dùn gan. àgbòrò gbòǹdò ah. ẹ ṣe ẹ ṣe. lóye ọ̀tún ẹ̀dá kan tó tó báyìí wò láàrin ìlú. akúnlẹ̀ afàpòrọ̀ anàró ọwọ́ ò tó mọ́ lóòótọ́ la mà yín nìke àmà yín ní padà bàbá kí la fẹ́ ṣe sí i. dúpẹ́ lọ́wọ́ orí yín ẹ sì dúpẹ́ lọ́wọ́ onílẹ̀ ifá yín lé tutù. adúpẹ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ ètùtù bẹ̀ ni wípé wọn ò gbúdọ̀ tẹ ẹ̀jẹ̀ ọba yín sílẹ̀. Eh, kí wọ́n bá ta sílẹ̀ náà ló gbé wa tá à ń sáré kiri bàbá. bàbá àwọn ọ̀dọ́ wọn ti fárígá o kódà wọn ti gbìyànjú àti ta ẹ̀jẹ̀ ọ sílẹ̀ báyìí báyìí báyìí báyìí. Eh. wọ́n wà báyìí dèlù yín o àwọn ò nílé ó mú ọ lọ́wọ́ dání wọn ò tí ì ní rí iṣẹ́ ká tó ah, débẹ̀ ẹ gbọ́ mi ah, bí sí ọba pẹ́ ní ẹnìkan ìpẹ́sẹ́ ìlọ́yẹ oníbodè apò akóńfà àgbà lóbìnrin ọ̀pẹ̀lẹ̀ tó tún fi ń da àjà kó ó yẹ ǹso wájú ẹ̀ ǹso ẹ̀ ǹso ẹ̀ ǹso ẹ̀ ǹso ẹ̀ ǹso. ẹ̀yin aráàlú arárọ̀ ah. n ò yẹ kúnnú mi o mo ṣe bí akíndójú ibi tí mo wà yìí hmm. mo ti gbà wípé àsìkò ti tó ẹ̀yin tó ẹ bẹ láyé ni kẹ́ ẹ sọ́ra àmọ́ nǹkan kan ni kẹ́ ẹ tọ́jú ẹ mọ̀jẹ̀ ó nù láàrin yín ìdájọ́ òtítọ́ ìdájọ́ òdodo ó ṣe kókó púpọ̀ gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe ẹ mọ̀ fòdodo ṣe o èmi gba tèmi ń bí ẹ bá ń kọ́ sí báyìí o gbogbo ẹ̀yin tó kù láyé ni kẹ́ ẹ fura o ẹ fura o tó ó yá o. ẹ wo ẹ má jẹ́ kí ọba adékọ̀yà kó fi òkèlè bàǹbà kó fi kó alápẹ̀fọ̀ṣán o ah, ah, pípààyàn ni pípààyàn jẹ́ ọjọ́ kìíní àná tíyàlóde pààyàn kí la ṣe. Eh, ẹ wo abẹ́ni lórí ẹ bẹ́ẹ̀ ìdí ọ̀yàgbà bẹ́ẹ̀ bá bá wo onídè kẹta wo ìdí ọ̀yàgbà ìdí ọ̀yàgbà bẹ́ẹ̀ bá bá wo onídè kẹta wo ìdí ọ̀yàgbà àìbórí ọba nímọ̀gún ìdí ọ̀yàgbà bẹ́ẹ̀ bá bá wo onídè kẹta wo ìdí ọ̀yàgbà mo kí gbogbo ẹ̀yin aráàlú o inú yín ó dùn ayọ̀ yín ó sì kún ẹ wò ó ẹ kú akin ẹ wò ó ọba yín tẹ́ ẹ fẹ́ tàjẹ́ rẹ̀ sílẹ̀ yí èèyàn rẹ ni. <laughs> àti pàápàá ìyálóde tẹ́ ẹ tẹ̀jẹ́ rẹ̀ sílẹ̀ níjọ́ kínní àná èèyàn rẹ ni o. ẹ wo ìlú tá a bá ti tẹ̀jẹ́ ọba sílẹ̀ tá a bẹ́rí ọba ìlú ọ̀hún ò tún gbérí mọ́ bẹ́ẹ̀ ni eku ò ní ké eku bẹ́ẹ̀ ni ẹyẹ ò ní dún bí ẹyẹ ọmọ ènìyàn ò ní fọhùn bí ọmọ ènìyàn àmọ́ wọ́n ní àìdàgbà sí tí ọba yé ni èyí tí ò yé yín ọ̀pọ̀ ju èyí tó yé yín lọ wọ́n sì wàá láàyè yín lónìí. ibà wọ́n ní ọ̀yẹ̀là ọ̀yẹ̀là belegede bá tanná ọ̀yẹ̀ àlà bẹ́jà ńlá bá sọ àrílẹ̀ omi bí kọ̀ọ̀kan ńlá bá sọ àrílẹ̀ odò elégede wa tanná ojú ẹ̀ ọ̀yẹ̀là lé ọkọ mi sọ bínú ah, àtàrò mo ti fẹ́ ṣe nǹkan ọ̀hún tẹ́lẹ̀ ó jàre nílé ọkọ mi ìjọ́ mẹ́ta mo mọ̀ rí ọ. kí ló wá dé tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ sọ tí ń bẹ́nu rẹ fún mi. ojú mi ò ṣe wá ní kọ́rẹ́ lọ́wọ́ ojú mi ò ṣe ní kọ́rẹ́ lọ́wọ́ ìyá mi ẹ̀wọ̀n kẹlẹ́ ti sọ mi o kẹlẹ́ ti ń yọ ni yọ̀nà ti sú mi ìyá mi èmi ló dé gan èmi ló dé gan. ọkàn mi balẹ̀ dúró o ò lè yọ o sọ ma kúwọ̀ nìkúnlẹ̀ kẹsàn-án fún bàbá rẹ àti ìyá rẹ ni. ẹ ń gbà mọ́ wá jẹ́kulẹ̀ kẹsàn ìyẹn kele kiri bàbí bá mi yóò pe ẹ ọ̀lẹ́ mi yóò pa ọ̀lẹ́ yọkele ìyá ìyá mi ìyìn òun yóò mọ orin kọ yóò mọ pé dúró yóò ní kele yóò pe mọ ọjọ ẹ ìyọ ni nítorí mò sọ fún yín ní ìyọ dànù ìyọ. ò yí ọ ó pọ̀ sórí bàbá rẹ tó jọ ọ̀rẹ́ mi nígbà wà ń kékeré ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ah! bọ́kùnrin ṣe ń kú bẹ́ẹ̀ lóbìnrin ń kú ọmọdé ń kú bẹ́ẹ̀ làgbà ń kú ìdílé táwọn àgbààgbà ló tán kóra wọn jọ wọ́n gbalé aláwo lọ wọ́n lọ fẹ́ tàkùn èjì nígbà wọn ò délé aláwo wọ́n ní ká lọ wá àwọn arúgbó wá dúró jayé kì í wá serun orí arúgbó nìkan o gbogbo ibi tí irun bẹ lára arúgbó náà nìkan lọ́ọ́ rè wá wá. kò sí àá ah. gbogbo àwọn àgbààgbà ló mọ̀ sí ń sànù èyí tó jẹ́ ìyá ọba gangan tó yẹ kó fi rẹ̀ lẹ̀ ọmọ là pápá búra mọ̀ ni. wọ́n wá yìí ohun títí títí tí wọn ò rí ní bàbá bàbá rẹ̀ bá lóun fira òun lẹ̀. èèyàn bàbá bàbá bàbá mi. bẹ́ẹ̀ ni kò tí ì yé mi bàbá bàbá mi fara rẹ̀ kalẹ̀ yìí ní ó fi gbogbo orun ara rẹ̀ kalẹ̀. ṣé ẹ ráyè àbẹ́ ẹ̀ ráyè ṣé ẹ ti rí pé olóòótọ́ lọ́ba tẹ́ ẹ fẹ́ bẹ́rí rẹ̀ wọ́n sì láṣìṣe ọ̀kọ́gbọ́n ẹ̀yìn ẹ̀ dàgbà sí ti ọ̀bá mọ̀ ẹ wò ó ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ a sì gbúdọ̀ kánjú rédà níkọ̀ bá a bá kánjú rédà níkọ̀ afọ akọ náà ya pẹrẹgẹdẹ ẹ wò ó ẹ máa ṣe jẹ́jẹ́ kábíyèsí kábíyèsí o. kábíyèsí o. àhá jèbúrẹ́ awo olùgbẹ́bẹ̀ mo falálẹ́bẹ̀ ọ́ àwọn aráàlú rẹ̀ ọmọ ní dákun mo wá bẹ̀ o mo fi gbogbo gbarumọlẹ̀ mi mebe o dákun dúró jayé fọwọ́ rọgí ìgbàgbé kó jẹ́ kí ìlú yìí onísinmi kó rojú kó ráàyè ọ̀kàrẹ́ ọ̀ṣẹ̀un. ẹ máa mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ gan-an ẹ ṣé mo dúpẹ́ ṣe kí a ṣe ayé ní gbé bẹ́ẹ̀ni àìṣe ayé ní gbé bá a bá ṣe tán ń bẹ ní dènà àrùn ajá sunwọ̀n títí ajá ìdè yín àgbòsùn tí rọrọ tí rọrọ ajá ò ní ní rọrọ kálọlé kálọrè má gbò káwa fi gbégun lé ẹ ogbó wà tẹ ẹ bá wù ẹ máa fura o kẹsì mọ ṣọ́ra kẹsì mọ ṣọ́ra èmi kí mo yọra mi o orí mi ni o ẹ ṣọ́ra ṣọ́ra gbogbo ìtẹ́ ẹ bá ń wù níwà ẹ tún ṣe ẹ tún ṣe.